adáwọ̀pẹ́ fún ọlọ́ngọba Allah ọba tí ó tó kó wájọ sí ayé ní àṣálẹ̀ ọba náà ni adáwọ̀pẹ́ fún akójọ lórí nǹkan tí ọlọ́ngọba fẹ́ lórí nǹkan tí ọlọ́ngọba pàṣẹ ti di ìjọsìn náà ni bá rí bẹ́ẹ̀ abẹ́lọ́nkọ gba ní ìjọsìn fún wa ọmọ ìyá wa tí wọ́n ti agbátẹrù ẹ̀ eléèkọ́ ni àkọ́kọ́ kìí sẹ̀kejì abẹ́lọ́ngọba kó ó sì gba gbogbo ìgbìyànjú náà ní ìjọsìn fún wọn àti gbogbo wa náà ní àpapọ̀ ìjòkó tí yóò máa ń kó àwọn èèyàn jọ ìjòkó tí yóò pọ̀ ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ rẹ̀ ni kò jẹ́ ìtí ó yọ́ lọ́wọ́ ọba nínú ọba tí ó kádàrá kí àwa máa lo àsìkò wa fún tí yóò ṣẹ́kù wá kú láyé àti lọ́run adúpẹ́ fún ọba náà àlékún tọ́sọ́nà kọ́lọ́n kí wọ́n sọláìṣe fún wa akí gbogbo wa kú kalẹ̀ ẹ̀lọ́tọ̀rí lápọ̀tún mi àti apá àlàáfíà mi àti gbogbo wa náà àti àwọn ará aládùúgbò lápapọ̀ akíwakú gbàlejò ọ̀rọ̀ ọlọ́m dada tí ẹ̀dá máa ń rí lábẹ́ pọ́ farabalẹ̀ bọ́rọ̀ ọlọ́m ó sì mú lò tẹ̀lé kọlọ́m kó mọ̀sálá jẹ́ kí ọjọ́ ti wà bó tilẹ̀ já pé ìtì wáyá sọ lásàlẹ̀ ìjàmá gbígbé yẹn wá torí ara ẹni ṣe náà ìkọsẹ̀ eh, ní bí oṣù mélòó kan sẹ́yìn bí a bá ṣe mistake bóyá oṣù méjì sísìn ajọ́ wíwá pé nú orí tí ọlọ́run máa ń ṣe fún ẹ̀dá láyé level by level ni فنعم الله عز وجل àwọn ìdẹ̀ra tí ọlọ́run máa ń ṣe fẹ́ da ó kọjá ń kíni ó kọjá ń tàà lè máa kà tàà lè sọ fún afẹ́ gbégbè gélé lórí ṣùgbọ́n bó ṣe pọ̀ tó yẹ tí ò ṣe é jẹ̀mọ́ àwọn oore bíi mẹ́rin kan kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn àwọn ní balógun ní oore tọ́lọ̀ ń ṣe fẹ́ da láyé èyí tó sì gbájú ní ẹ̀ náà ní ni'matul islam wal iman wan nubuwwati kọ́lọ́n tí èèyàn lólùgbọ́ ọlọ́run ọba gbọ́ kó sí èèyàn ní mùsùlùmí kó sí èèyàn lọ́mọlẹ́yìn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ma ba'daha wa ma fawqaha ni'matun kò sí orí kan tí ó jù lọ bẹ́ẹ̀ ni òṣòro kan tí ó tó níbi táàrí tó jù lọ lẹ́yìn kọ́lọ́n wá fún èèyàn nígbàgbọ́ sí èèyàn ní kanú ọmọlẹ́yìn anábì lótìtọ́ àti lódodo ńdọ́lọ́n tó ń ṣe fún èèyàn tó ga jù òun náà ni àṣehà tó ń bá bá dàgbà alikal كما ثبت في حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما والحديث ثابت في صحيح الإمام مسلم ابن الحجاج النيزابوري رحمة الله عليه orí tọ́lọ̀ tó máa ń ṣe fẹ́ẹ̀dá lẹ́yìn gbàgbọ́ òun náà ni orí àlàáfíà ara orí tó pàtàkì púpọ̀ ni bí o bá ti sálàáfíà ara mọ́jọ̀mọ́ èyí ò ní nǹkan kan mọ̀ èyí ní nǹkan kan mọ̀ ẹ̀rì gbogbo tó èèyàn ní pátá ó ti ọ̀rẹ́ dìdì tẹni lẹ́ni láìsí ikú ikú ní ọ̀wà parí ìyókù abẹ́ni tí wọ́n fi oxygen tí wọ́n fi ń fún lóúnjẹ ní lúùtù ìyẹn ló mọ̀ pò ní ọgọ́rùn-ún lé kan nídìí kan ẹni tó yẹ pé ẹ́ status yẹ lásìkò gbà yẹn rí báyìí dúnìyá wal akhirah ó ń lífù láàrin ayé àtọ̀run ni kò dọ̀hún kò sì mọ tí ń ṣẹlẹ̀ láyé mọ́ bọ́lá bá gbà láàfin ara lára èèyàn jàmáà à ń tó pọ̀ nínú àwọn orí ayé ọlọ́run ti gba ara rẹ̀ rẹ̀ níbẹ̀ yẹn ló fà tí a bá sàdúrà fún ànímọ̀ sàdúrà fẹ́ni tí wọ́n gbódò lọ́sibítù tí wọ́n kásẹ̀ sókè tí wọ́n fi rọ́bà pàṣẹ oúnjẹ sí la ìgbàlá yìí a ah, ọlọ́wọ́n sàánú yín mọ́tò yín ọlọ́wọ́ sàlékún ẹ̀ wọ́n á ní ẹni yẹn ya wòrò ni kọ̀ǹdíṣọ̀n tí ọ̀rọ̀ yìí wà ọ̀rọ̀ mọ́tò là ń sọ ilé tó dé ní jẹ́dì ni ọlọ́wọ́n bá yín parí ẹ̀ láyọ̀ wá lórí rẹ̀ òpin torí pé n tó so yẹn ọba làákàyè mu nílẹ̀ káàárọ̀ jire bẹ́ẹ̀ yẹn bá dẹ̀ sí lọ́n ló yẹ kọ́jọ̀gbọ́n torí ẹ̀ pé ó sọ́kù wọ́n fi rọ́bà fún lóúnjẹ ọ̀rọ̀ ń sọ pé mọ́tò yìí ti ń bọ̀ láti pọ́ọ̀tù ọlọ́jọ́ òde láyọ̀ sẹ́wọ̀n pé ẹni yẹn ò ní làákà yìí torípa àdúrà tí ẹni tí ó rẹ̀ tá rẹ̀ bá gbódè àdúrà rẹ̀ jẹyọ ọ̀kan náà lọ ọlọ́jọ́ ìgbádùn rẹ̀ kódà gbogbo àwọn èèyàn bá ń ti àdúrà míì sí òun ó sì mọ ti àlàáfíà fọ́dọ̀ rẹ̀ ìyàlájì ilé yìí tẹ́ fẹ́ parí ni ọlọ́jọ́ parí ọlọ́run sájẹ̀ ń gbádùn ìyàwó yìí tó lóyún sínú jẹ́ ọba bímọ ní ọkọ mọ àmọ́ dára kára ẹ̀sàmọ̀ ọlọ́run jẹ́ ń gbádùn toró gbádùn náà ní mọ̀ pé ń ṣèkó mọ bíyàwó bímọ ọba tí yóò fún wa lálàáfíà tá à ń lò dàsìkò yìí àlékún rẹ̀ kọ́lọ́n kó mọ́ sọláì ṣe fún wa dálékọ́ àìsàn tí gbé ní èdè tó yẹn fi dákú rẹ̀ tẹ̀lú agbami ayé ọlọ́run kó mọ́ sọláì kó mọ́ ìsàdánwò fún wa àlàáfíà lápé yìí à ọkọjá sí sọ lẹ́yìn àlàáfíà ló kú àbúrò rẹ̀ tá a mọ̀ sí àfàrà ìrójú ráyè ìfàyàbalẹ̀ tọ́lọ́n bá fún yàn lálàáfíà tán tó wá fi ìrójú ráyè sọ̀pọ́tì ẹ̀ à orí ti parí o يلا النبي صلى الله عليه وسلم النبي نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ àwọn àdẹ̀rà méjì kan bí ọ̀pọ̀lọpọ̀ imọ́ nfàní wọ́n máa ń lò nílò omi òjò àkọ́kọ́ náà náà ni àlàáfíà ara ìkejì ni ìrójúráyè ìrójúráyè ọmọ ìyá àlàáfíà ni ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn díẹ̀ nígbà ní èèyàn lè lálàáfíà ṣùgbọ́n kó máa ń lo àlàáfíà yẹn fíafíà ǹjẹ́ tó bá ti di pé èèyàn ń lo àlàáfíà rẹ̀ láì ní báfẹ́ ẹnu rẹ̀ mú mọ́ èèyàn ti kúrò lálàáfíà àìrójú àìráyè ti wọlé wàlúkọ̀ sọ́rọ̀ àwọn ẹ̀ṣẹ́ ìyẹn ọmọ ẹ̀lá albarka náà bó ṣe nínú àláfíà yẹn ti kúrò lálàáfíà ó ti dìdàkúdà kọlọ́n kó mọ́ ṣe kí ni o kó mọ́ gbé ẹ̀rọ ojú wáyé bá wa nígbà míì a máa jẹ́ túrú ogun nígbà míì a máa jẹ́ túrú àdánwò èèyàn tádánwò ó ṣẹlẹ̀ sí tòun nílé kájú wọ́n ní bàbá rẹ̀ ń gbé lọ́sibí definitely wọn náà gbọdọ̀ lálàáfíà dáadáa lásìkò yẹn kí torí bá ìrójú àìráyò ti ṣẹlẹ̀ sí ọ ìwọ náà náà mọ̀ wá rán lọ rẹ̀ jẹ wá kan tó dún wọ́n tó máa kọ ògùn míì lọ́ra wá nígbà ó báyà yìí tó lálàáfíà gan ń dòlò náà nídàá láìsàn ṣùgbọ́n ń bá fún yàn lálàáfíà tó fi ìrójú ráyè sọ́pọ́ọ̀tì ẹ̀ tó lè ń lólé ayé ẹ̀jẹ̀ ẹgbẹ́ kò ní máa yí ẹ̀ àwọn máa yí adúpẹ́ ìfọlọ́ngàn ọba ọlọ́jọ́ yé wa orí ọmọ jama asọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ fún wa lórí ẹ̀ àwọn ìtọ́lọ́wọ́ bá ti fún wa kọlọ́n kí ó bá ní dáàbò ọ̀bọ̀ wọn kí ó bá ní wo wọn kò sí wọn ní ọmọ alálùbáríkà gbẹ̀yìn tẹ́yìn sí ọmọ olóríire ọmọ tí ò jẹ́ lórí burúkú ọmọ <laughs> orí ńlá ni lọ́dọ̀ ọlọ́run kò sí tó tó nu tí ọlọ́mọ ń fún yàn láyé lẹ́yìn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a ti sọ ọmọ ju owó lọ lọ́pọ̀lọpọ̀ ayé gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti gbé síwájú so ẹni tí ọlọ́run bá wá fún ní ọmọ nìyí Láyé mìíràn ẹlòmí ọwọ́ ọlọ́run ò ní fún gbàmí ọlọ́run tó fún èèyàn kò ní fún ní tó tẹ́ lọ́rùn ẹni ọlọ́run bá wá fún tọ́lọ́run tó wá fún ní tó tẹ́ lọ́rùn ó ní láti mọ rírì kí ni o kó mọ orí tọ́lọ́run sí fún tọ́lọ́run fún lọ́nà èèyàn jẹ́ ni ni ìyàwó tó ní ò less ọ̀pọ̀n bẹ́ẹ̀ ànábì ọlọ́run ni òkú pé yóò kó nǹkan jọ láyé kò sẹ́ni ráyé kó jọ tó Sulaiman láti jọ tó ti sáyé tálùkì àmọ́ ó dé táyé ó parí kò sí ọba ìlú kan tó lè lo ọ láti Sulaiman lò president America ìparí ọ̀ka lọ́dún tọ́kọ̀ France àbí China ẹni ìlú lágbàáyé Sulaimana aleyhi salatu wa salam bí Sulaimana ti lu ọlá bàbá rẹ̀ lu ọlá but bónọ́ọ̀sì lọ́lá bàbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìtọ́lọ́ọ̀sì fún Sulaimana ẹ̀yọ̀ kan tọ́lọ́ọ̀ yọ kúrò lọ́rọ̀ ẹni tí ọlọ́run bá fún lọ́mọ tó wá rí píkṣọ̀ tó jọ yàn ẹ̀hẹ́n tó sanmọ́ra lẹ́dàá kó dúpẹ́ fọlọ́m ṣùgbọ́n pé tí à ń sọ kọjá ọpẹ́ alhamdulillah kápúrí ahọ́n da ara ẹ̀ ní o ṣùgbọ́n kì í ṣe bí ọpẹ́ yẹn parí sínú ó bẹ̀rẹ̀ látòrí ká sọ ọmọ yẹn èròǹgbà tọ́lọ́m fi fún wa lọ́mọ ká sì kí ni jẹ̀mọ́ ká jẹ́ kí ó hàn lára àwọn ọmọ tọ́lọ́m ọba ń fún wa tọ́bá pé kálukú ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé bímọ láyé lè ní wípé kí là ń torí ẹ bímọ ẹlòmíà níbi náà bá kú ọfọ wíwọ́ fi rúgbójú ni tẹ́gẹ̀rẹ̀ bá kú ọfọ mi rọ́pò kí rẹ́ni jogún mi èròǹgbà tẹ́lẹ̀ because kò sí tó bá fi ogún lẹ̀ tógún yẹn bá fálù dáadáa bọ́mọ tó jáde nínú rẹ̀ ọ̀jẹ́ ọmọ ẹlòmíì ọ̀jẹ́ ogún ò ní ráre ó sà gba jíjẹ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí ká lè ọmọ jogún wa kọ́ lọ́lọ́run fi fún wa lọ́mọ àìkórí ìyẹn kọ́. gbani ẹlòmíì àti sọ ní bókè tó bá dàgbà ọmọ ọmọ rẹ̀ ni ó máa mú kẹrọ ọmọ máa tọ́jú mi lórí ńgbà tó bá ní àbí ọ̀dà especially tó gbó bá dé àmọ́ fálù ṣùgbọ́n síbẹ̀ bọ́lọ̀ bá gbà bí èèyàn dáadáa òkété ìrọ̀rú bá dàgbà yóò tún mọ́ mọ́mọ́ ara ẹ̀ náà kò ní mọ́mọ́ ọmọ ẹ̀ àbíkẹ́lá máa sọ fúnra wa àwọn kọ́lá mọ́mọ́ abíọ́lá títí ní tẹ́ ìdásùkò yìí wọ́n ti mọ mú ti wọ́n ìkú ni àbíkẹ́lá máa tan ara wa jẹ sí àwọn alájọ amára ti gbà ni wọ́n mú mú kéne fọláwí ọdún ìgbèsè wọ́n sì mú dìsí náà ọlọ́run bá ní gun lẹ́mìí kó bá ní fún nílànà ìmọ̀nàkúnmọ̀nà yàrá gbádùn àbá gbà dáadáa ọ̀ ní máa dúró de pé ọ̀ ọmọ kan ọ̀fọ̀ mú ọ̀ omi ọyàn rẹ ọtún fún ọlẹ fáwọn àrọmọdọ́mọ rẹ tí ó mọ mu ẹhẹn kí ló wá kù kí là ń torí ẹ bímọ kí lọ́lọ́ ń torí ẹ fún wa lọ́mọ kò fún tọ́lọ́ ń torí ẹ fún wa lọ́mọ kọjá ń tó torí ẹ fún àwa náà láwọn ìyá wa tó fáwọn ìyá wa láwọn bàbàbàbà tiwa náà kí ni nǹkan náà òun náà lọ̀rọ̀ tó láwọn bá lẹ̀ mọ́lẹ̀ fún gbogbo wa tó tú káyanyan tí kálukú tó kílẹ̀ everybody inú ọ̀rọ̀ ọlọ́ngọba nínú sórọ́tù Al-Dhariyat Quran chapter fifty one verse fifty six wọ́n ni wọ́n máa kọlọ́pọ̀ ní jìnnà wọ́n ìfà ìlà ya'budun àti wá àti bàbá ọlọ́run ní kò sí nípa torí ẹ̀ mú gbogbo yín wá sáré kọjá tó lè máa sin àwa ọlọ́run awágbó kí òsì wa pẹ́ ni ọlọ́run bá fún lọ́mọ ọlọ́run bá fún lọ́mọ jẹ̀mọ́ nítí ọlọ́run bá ń béèrè lọ́dọ̀ rẹ̀ náà ní kí ni ayọ́sìnà ilẹ̀ ìhìn kò ṣe dáadáa sí kí ni àwọn ọmọ yẹn ká dáadáa sí àwọn ọmọ tí ọlọ́run bá fún wa ojúṣe tó pàtàkì púpọ̀ ni wà á ọgbọ̀mọ̀ ìsfàn ilẹ̀ ìhìn dáadáa tó sì tó bí jùtá máa ń fi fọ́mọ ọ̀nà ni at-tarbiyatu wa ta'lim ká tírínì àwọn ọmọ wa ká fún wọn ní ẹ̀kọ́ ìjọba sí nínú suratu at-tahrim ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run lápẹ́ tí ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ lódodo qu anfusakum wa ahlikum nara ọlọ́run ní ẹ̀la ẹ̀mí ara yín àti ẹ̀mí àwọn ará ilé yín bẹ̀rẹ̀ látòrí ọmọ tẹ́ ẹ bí ẹ bẹ̀rẹ̀ látòrí àwọn ìyàwó yín ìwọ gẹ́gẹ́ bí baálé ilé la ẹ̀mí ara rẹ ẹ̀mí àwọn ọmọ rẹ ẹ̀mí àwọn ìyàwó rẹ ẹ lára yín kúrò nínú kẹ jábí fún ìyàjẹ níwájú ọlọ́run ọ̀nà mẹ́ta lọ́mọ ìdágbà jìyà ọlọ́run má ṣe tiwa lọ́kàn nù wọn àwọn kan jẹ tayé wọn ò ní jẹ tọrun àwọn kan jẹ tọrun wọn ò ní jẹ tayé àwọn kan bẹ méjèèjì ni wọn jẹ ọlọ́run á sí àtayé pọ̀ mọ́ tọrun fún wọn ọlọ́run mọ́sẹ̀ ti wá bẹ́ẹ̀ àwọn àtàwọn àrọ́mọdọ́mọ wa bí ò ṣe wá ní jẹ́bẹ̀ ọlọ́run ọba ń sọ fún wa ní Suratu Tahrim ọlọ́run ní ẹ la ẹ̀mí ara yín ẹ̀yin gẹ́gẹ́ bí ọkọ ẹ sì la ẹ̀mí àwọn ará ilé yín bẹ̀rẹ̀ látòrí ìyàwó àtọmọ tó bí fún yín kúrò nínú kẹ́ni bọ́ọ̀dù ní yín jẹ́ àbí fún ìyàjọ wọn ọlọ́run al títẹ́ fi gbà wọ́n kalẹ̀ tí òkè ní gbádí fún ìyàjẹ́ wájú ọlọ́run ó ní allimuhum wa addibuhum allimuhum wa addibuhum ẹ fún wọn ní ìmọ̀ ẹ fún wọn ní ẹ̀kọ́ iye kan bẹ láàrin ẹ̀kọ́ àti ìmọ̀ ẹ̀rì ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn díẹ̀ èèyàn lè nímọ̀ kó má lọ́kọ̀ èèyàn sì lè lọ́kọ̀ kó má nímọ̀ ولذلك قال ابن أبي جمرة رحمة الله عليه علم بلا بلا أدب

so látara eléyìí ní tí àwọn ọmọ wa ní bùkátà sí nínú òṣè dáadáa tá a máa ṣe fún wọn òun náà ní kí ni o at-tarbiyatu wa ta'lim ká fún wọn ní ẹ̀kọ́ ká fún wọn ní tí a mọ̀ sí ìmọ̀ ilé ìlànà ni training ká training àwọn ọmọ wa ká training àwọn ọmọ wa ìyá tí ń gbọ́ mi bàbá tí ń gbọ́ mi ẹ̀gbọ́n tí ń gbọ́ mi àtàbúrò náà tí ń gbọ́ mi náà lè máa wò ó pé ṣe irú tírénì wo lẹ́sẹ̀ yìí àbá wọ́n mọ̀ kàǹtẹ́ ni àbí wọ́n mọ̀ sáré àbí orúkẹ́lẹ́ ní ká fún wọn gan ntọ́lọ̀ ń béèrè lọ́wọ́ yín ní fún wọn ní tírénì anisala ìmọ̀sálà yìí ẹ̀ fún wa lórí ìjòkó insha Allah ẹ̀rù fàtẹ́rìbíyà tírénì tí a gbà lérò ní tí wọ́n ń pè ní àtẹ́rìbíyà ìyẹn kì í yá mu aláṣẹ́yì wọ́n islahihi òun náà ní ká má fi nǹkan lọ́rùn sílẹ̀ kọ́wọ́ àmójútó kó mọ́ kúrò lára nǹkan ká sì mọ ṣàtúnṣe nǹkan yẹn ìtí wọ́n ń pè ní tọ́rọ̀bíyà nìyẹn ẹ̀rì ìtọ́ ń pè ní kíni o ìtọ́ ń pè ní tọ́rọ̀bíyà nìyẹn tí a bá wo ní tàbí báyí láyé lèní a rí pé ìró ní ìtírẹ́nì ọmọ oníranran títírẹ́nì ọmọ ló wà káàkiri ayé according to bí èèyàn bá ṣe fẹ́ kí ọmọ yà àti pé ìró ní bẹ́ẹ̀sì lórí ìgbàgbọ́ tí kálukú ní ẹ̀sìn tí kálukú ń ṣe yìí yẹlẹ́ fi mọ́rí at-tarbiyatul wataniyya ìrẹ́ni nírò ti òòsà ẹ̀rù ìrẹ́ni nírò ti ẹbọ ọwà ó wà lẹ́yìn báyìí digidigbi kódà àwọn adájẹ́ mùsùlùmí gata láǹṣẹ́ ìsìláàmù yìí gan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò rí ìsìláàmù fi rí ọmọ ẹ̀ tó bó ṣe ń fi ẹbọ àtòfárẹ́ èèyàn sọpọlọpọ àwọn home video táwọn káàkiri lónìí ń rúsùn iblis wọ́ṣọ yàtì fíìmù yorùbá wo lẹ́fẹ́ wò tí ò ní patronize ẹbọ ṣíṣe àtòǹkà lọ́nà kan àbí lọ́nà kejì mi rò possible ẹ̀rí àwọn orin yorùbá àtọ̀tún wọn ti bìlẹ̀ fún báwọn lè káwọn èèyàn lọ́gbọ́n ilá ń tọrí kí máa bá aṣíríkì wọ́lkọ́f àfi ojú pọ́n na ká segiri o ká patronize ẹbọ àtòǹkà gbogbo ẹwà bẹ́ẹ̀ jantirẹ sọkúnmọ́ ìdáwà náà jogún lọ́dọ̀ àwọn ìyá ìyá wa àwọn bàbá wa bá wa àtàwọn ará aládùúgbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni sọpẹ́rẹ́ bí wọ́n tó alúwọ̀sẹ̀rin yìí wa ìrẹni nírè ti ẹbọ ìrẹni nírè tó sà ọwà ọ̀tẹ̀rẹ̀dẹ́yọ̀tò al-Yahudiyya ìrẹni nírè ti Yahudi according to ẹ̀sìn Yahudi ìyẹn náà ń bẹ bẹ́ẹ̀ ọ̀tẹ̀rẹ̀dẹ́yọ̀tò an-Nasraniyya ìrẹni nírè ti ẹ̀sìn Nasara ìyẹn náà ń bẹ bẹ́ẹ̀ ẹ̀rì ìrẹni náà ń bẹ bẹ́ẹ̀ ìrẹni ní dá ìsúlẹ̀ ní nílọrin tí gbogbo kálukú wa náà ń gbọ́ wíwíwí láìpẹ́ yìí orúkọ màkà lóhùn lóhùn ìjáàbù wọnú iléèwé kó lè jáàbù wọnú iléèwé ẹ̀rì kílọ́fà torípé tírénì yàtọ̀ ni tẹ́rẹ́bíyà yàtọ̀ ni tírénì táwọn fẹ́ fáwọn èèyàn ó yàtọ̀ sí ti ẹ́ ìsìlámù fẹ́ sí kí ni o tó fẹ́ fáwọn èèyàn so tírénì kálukú yàtọ̀ ó dẹ̀ yá sórí fún mi kì í ṣe bó ṣe yẹ káwọn tírìtì ẹ̀yẹ ni wọ́n tírìtì ẹ̀yẹ ní ìsìnkọ́ ló ti bẹ̀rẹ̀ ọjọ́ tí ilẹ̀ ti ta sí i ṣùgbọ́n kankan bẹ́ẹ̀ olùyà pé topic tí a fẹ́ mú lèmi náà ọ̀rọ̀ káàrí àwọn ọmọ wa kámójú bá àwọn ọmọ wa náà ni kí òbí fún ọmọ ẹ̀lẹ́tọ̀ọ́ yọ̀rọ̀ nínú ìlú ilé ni a lè ní wọ́n dànù ipa ìfẹ́ wọn mọ́ ṣígbà ní àbíbẹ̀ ẹ̀kọ́ ẹ́ ṣígbà tí wọ́n ka kálí wọ́n dànù kọ́ àfẹ́ wọn mọ́ no ṣígbà tí wọ́n ka káláwọn ò rí àwa náà mọ́ ipa wọn àwọn òkú bá ti wá rí pé ọlọ́run kí ní papọ̀ bá ní kí ló kù ká jẹ̀mọ́ ẹ́ a sábàra a sọ over one thousand four hundred and something lakum dinukum waliya dini kẹ́sìn yìí máa jẹ́ ti yìí títiwa náà máa jẹ́ tiwa ilé ìwé tó bá jẹ́ léèwé ìjọba ní àfẹ́gbẹ́tẹ́ nìkan gbémú lórúkọ pé wọn mùsùlùmí ń lo ìjáàbù ń bẹ kí ní gbémú fún ó ṣe yàtá ó ṣe kìín fífẹ́ ń rẹ́ nínú ó ṣe ń fọ́ ẹ lórí nígbà tó ní ọmọ ṣe tiẹ̀ wọ́n ti afẹ́ tiẹ̀ nígbà bá pè nílé ìwé ìjọba ṣùgbọ́n tí ó bá nínú jẹ́jú mẹ́ láàyè tí ìjọba Nàìjíríà fàyè gba kíkálukú practice ẹ̀sìn pẹ̀lú condition ọkọ̀ nira bẹ́ẹ̀ lómi gbogbo jáàbù lọ́mọ mi lórí sókò nira bẹ́ẹ̀ mọ tiẹ̀ ni sọ kí ni wọ́n ní wọ́n rún ẹ sí kí ni ń bẹ̀ nínú jẹ́ sí kí lẹ́nu bínú sí kí lẹ́nu ń dùn yín bẹ̀ sótórí kọ́lọ̀ ń kọ́ wa mọ̀ ẹ́ ṣe kò kẹ́yìn mọ̀ ẹ́ ṣe ní fọ́ yín lórí ẹ bẹ̀ lọ́n kò kẹ́yìn mọ̀ ṣe ni èyí kọ́ ẹ̀ bínú kódà tó wáyé pé lé ó fẹ́ jẹ Maria Mariam táàmù sí mọ Ìsá ẹ ìyá Jésù àbíjọ lẹ ya fọ́tò ẹ̀ tó sí rí ilẹ̀ rí tòkí lọ fẹ́ǹsì ru ọmọ bẹ́ẹ̀ tó bá lòun wá sílé òwò fi gangan tí èsè ìjọba tó bẹ́ẹ̀ kẹ́ wẹ́lkọ̀mù ẹni. of course gẹ́gẹ́ bó ya pé bàbá rí inú ọmọ tí tó lòun wá sílé òwò mùsùlùmí mùsùlùmí tó yóò bá dàrú kò gbọ́dọ̀ mọ́ sọ pé òǹfẹ́ lè kí ni ó lè fún in fact dáadáa lè wé lẹ́ẹ̀kan ọmọ yín kan wá kó lóun ò ní lo nǹkan kan sórí òun mọ̀ sí rí lẹ́nu á wẹ́lkọ̀mù ẹ̀ Yorùbá ní wọ́ọ̀kì ọmọ ẹ̀ because ìlú ti pa wá pọ̀ ìtẹ́yìn sí bìlífù nínú nìyẹn. so n tọ́jà ṣe ń nìyẹn lẹ́yìn tẹ́lẹ̀ tìró ní ti yín nù. ìpínlẹ̀ fẹ́ máa bí wàhálà lábẹ́ gbogbo orú nǹkan báwọn ni. tọ́jà ní kálukú ọ̀sọ́ rẹ̀ bílù bá ti pa wá pọ̀ a máa sábàra wa gẹra wa ni. so lónìí wọn gbà tí àbá ti ṣe nǹkan kan tí yóò kó nira bọ́ ọmọ làkejì tí o tún lọ́ ni mọ́ practice tèmi. ìjáàbù nìkan lẹ́sẹ̀ rí bí kálukú ń torí ọ̀ ìdálùkù ṣe rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ́ ṣe lè jẹ ọ̀kan kí ló dé tí akílọ́fà tá a fi sọ eléyìí ọ̀rọ̀ tá a bá dédé òun náà ni pé eré ní ẹ̀tọ́ tí àwọn ọmọ wa ní bùkátà sí jù dáadáa ta lè ṣe fọ́mọ wa jù náà ni ká tírénì wọn ká fún wọn lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ti tírénì èèyàn ló wá wà káàkiri ayé bẹ́ẹ̀ la ní tẹ́rẹ́dẹ́yà àdùáríyà alẹ́hàdíyà tírénì tó ṣe wípé tírénì kéèyàn mọ̀ mọ̀ lọ́run rárá ọmọ ń gba tírénì ẹ̀ ọmọ ń gba tírénì ẹ̀ tó bá gbé kákan wọn dakọ àwọn àwọn àgbà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí méjì fagbárí ẹ̀ sínú sàárè báyìí sìn bóyá ìlọ sí ẹ̀ka ti kankiri eré agbárí ẹlòmí ilẹ̀ ti jagbárí ẹlòmí nù wọn tí wọ́n ń kura wọn ní àwọn tí wọ́n náà nínú ọlọ́m wọ́n máa ń kan nù wọn ṣàpèjúwe fún wa ẹni dákọ̀ ẹ̀ àti ń dákọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìjòkó wa bàbá sì dákọ̀ kí nígbà táriwo yẹn wá pọ̀ ní òlu òun náà wá fẹ́ dá sí òun gẹ́gẹ́ bí kíni òun gẹ́gẹ́ bí free thinker táwọn ìbò bọ orí èje ẹ̀rì ó wá ń sọ wípé yìí tí wọ́n Babangida ṣe Nàìjíríà ò ní forgive ẹ̀ wọ́n ní ṣàforíjì fún ẹ̀ níta mọ̀ sí humanity ìjọmọ̀nìyàn kò ní ṣàforíjì fún ẹ̀ ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ kò ní ṣàforíjì fún ẹ̀ if really exist wọ́n ìpínlẹ̀ òótọ́ tí ń bá ń bẹ èmi ò bìlí nǹkan bẹ wọn sọ pé ń bẹ náà ni ò bẹ fóònù náà bá ń bẹ à definitely kò yẹ kó náà lè forí yẹn náà bẹ́ẹ̀ pé dáadáa ló ń ṣe kí èsì ọba tí ń ṣe bí tí ó bá ṣe ní tí bá ti borí ẹ̀rú nígbà tí ìyá rẹ̀ ń lọ sí ilé ìwé primary school ó kún primary ó bọ́ sí secondary school ó kún secondary ó bọ́ sí university level jama gbogbo tó ka nàìjíríà yìí èsù òtí ìtako sí lọ́pọlọ kó máa sọ pọ́lọ́ wò sí níjọ tó jẹ fùfú ọlọ́run ẹ̀dá ọlọ́run tó lọ ọ́ sí for several years ẹ̀ fún mi bá dàtà àlìkàtà àfárá ilẹ̀ burú bá lẹ́yìn yẹn ló wá tíráàkì lọ sí europe ló fún àgbákò àwọn eléré burúkú ẹ wọ́sọ̀gù òwò sì yá gbàtà ní okùnrọ̀ ṣèǹtọ́ ní ìyà wọ́n wá pa aláró mi àrò burúkú àrò kéèyàn máa lóun òbílẹ̀ bùnú pọ́lọ́ mbẹ́ kọ́ọ̀bí ya ilẹ̀ hàbí ìyà gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ lágbàáyé lẹ́yìn kódà kò sẹ̀yìn níbi kéyìn tíráàkì ní nàìjíríà ilẹ̀ horúbà mi ní horúbà ilẹ̀ amẹ́ríkà mi ní amẹ́ríkà ilẹ̀ ọ̀ṣun mi ya bífọ́ kó tó gbogbo tó ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ̀bá ti lè all over the world gbogbo ibi mẹ́rin ayé ọmọ àtẹ́sí ẹlẹ́ẹ̀kan náà irú gbẹ́nẹ̀ irú burúkú gbẹ́nẹ̀ ká mọ́ gba tírénì ogun ni ẹ̀rí ní ó dìgbò ọ̀tá mo fihàn kan náà fáwa ìfáìdà amsa àjọ ń sọ̀rọ̀ bí jẹta kan yàbí jèrè nígbà tí ọmọ ní ni lẹ́dọ̀ ńlẹ̀ yìí náà tírénì ni tírénì bẹ̀rẹ̀ látòrí kákàkàkùkà kágbà tírénì kí tírénì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so bẹ́ẹ̀ náà làwọn ní kí ni at-tarbiyatu al-islamiyya àwa ní ìrìn ní èyí tó gbó ti islam So bá bá ń sọ pé ká fún ọmọ wa ní tírénì ká fún wọn lẹ́kọ̀ọ́ ìtumọ̀ níta gbà lérò òun náà ni ká rí wọn ní ìlànà yìí tí ó jẹ́ lànà àwọn ànábì ọlọ́run at-tarbiyatu al-islamiyya ẹ̀rí ìrìn ní ìlànà ti islam هي تربية صالحة لكل زمان ومكان هنا نتروني تودع صندوق بوبا بوبا يوي بوبا سكو حتى يرث الله الأرض ومن عليها وما عليها yóò sì máa bẹ̀bẹ̀ yóò máa dá bẹ́ẹ̀ títí ọlọ́run fi gbogbo ayé àti nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀rù kí ló fà tó jẹ́ orí bẹ́ẹ̀ òun náà ni pé tarbiyatu al-islamiyya tarbiyatun amaliyya wa laysat nasariyya ayé akíkíyẹ tó ń wọ àkẹ́yìyà tírénì tí islam máa ń fún àwọn èèyàn kìí ṣe tíọ́rì lásán ẹ̀rì ẹgbà tíọ́rì tán yóò wá fún yín practical instantly immediately ẹ̀rì reality wà nù tírénì islam kìí ṣe tírénì imagination ẹ̀ka mẹ́fò lásán tí islam wọ́n bá réèyàn nílànà ti islam ẹ̀rí pàtì tó dá láre tó yàtọ̀ sí pé àwọn mẹ́fò bí kí n kò mọ̀ wọ́n á ná fatakú mọ́ alàmọ́ àlàlì rọmọrọ kọbátì tírénì ti islam wọ́n dájú gbogbo ọ̀nà tí èèyàn gbà rí ni tó kù lọ́la yìí kílọ̀fà torí pé èrò ní lórí kéèyàn nígbàgbọ́ sọ́lọ́m ni kéèyàn dẹ̀ máa consider ọlọ́run in all aspects ní gbogbo condition tí èèyàn bá wù ọba rẹ̀ ẹ̀rì wal iman bil yawmil akhir tírénì islam ó bẹ́ẹ̀sì lórí ká nígbàgbọ́ síjọ́ gbọ́dọ̀ kìíyàmù bá a sì máa ẹ̀ bá ṣe máa kọ̀nsídà ọlọ́run a máa kọ̀nsídà ọjọ́ tá a lọ pàdé ọlọ́run a kọ̀nsídà ọlọ́run a kọ̀nsídà ọjọ́ tá a lọ pàdé ọlọ́run ẹni bọ́ọ̀dù tó bá kó méjèèjì sáyà jẹ̀mọ́ kò ní í ṣe láburú fáwọn èèyàn láyé kí ló fà tọ́pọ̀lọpọ̀ fi ń ṣe láburú fáwọn èèyàn láyé gbà tí ò sí ẹ nǹkan méjèèjì yẹn lára wọn ni lámìyẹn jù lọ wọn ní òpópọn ọlọ́run kọ̀ǹsídà ọlọ́run wọn lọ yẹ ọmọ ilé ààfin wọn sì kọ̀ǹsídà ọjọ́ gbẹdà kéyàmù bí wọn bá ń kọnu ọjọ́ tí ó pàdé ọlọ́run kò ní rí láburú ńlẹ̀ kó máa yóò máa retí ọjọ́ tí ó pàdé ọlọ́run yẹn lọ́wọ́ bá ń sọ nínú suratu an-Nahl Quran chapter sixteen verse sixty ọlọ́run innal ladhina la yu'minuna bil akhirati masalu so walillahi masalu al-a'la wa huwa al-azizu hakim ọlọ́run ní àwọn tí ò ní gbàgbọ́ tí èmi ọlọ́run àtijọ́ gbọ́dọ̀ kìyàmà àwọn ni wọ́n ní àpèjúwe ebú gbogbo sẹ́ẹ̀bù ara wọn lọ́wọ́ ẹni bá sọ́ọ̀dì láìpù wọn dáadáa lóòótọ́ yóò mọ̀ pé láburú ti ọwọ́ wọn jáde èyàn ní nígbàgbọ́ sọ́lọ́wọ́n àtijọ́ gbọdọ̀ kìíyà mọ̀ lótìtọ́ àti lódodo àà ó bá ní láburú lọ́wọ́ yóò mọ̀ rí déṣì ẹ̀ yóò mọ̀ jùlẹ̀ yóò mọ̀ jùlẹ̀ bọ̀tẹ̀ tí ò nígbàgbọ́ sọ́lọ́wọ́n àtijọ́ gbọdọ̀ kìíyà mọ̀ jàmá kò sí tó fẹ́ dá padà kó mọ̀ sí láburú fáwọn yìí sọlọ́ láwọn ni wọ́n ní àpèjúwe bú òun ọlọ́run bá lọ ní àpèjúwe tó dà so tírénì Islam inú tó gbé dájú gbogbo tírénì lọ òun náà ni pé ó lọ́wọ́ amọ̀pọ̀ mọ́ lọ́hún ó lọ́wọ́ apọ̀ mọ́kíní ìmọ̀ kọ̀ǹsídà ọlọ́hún bẹ́ẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ ìmọ̀ mú ànábì láwùkọ́ sí ara dáadáa ti ń bẹ nínú tírénì ìsìláàmù nù kò sí ni ẹ̀rù èèyàn nígbà ànábì láwùkọ́ sí kólúwọ́ wáyà yàkuyà bẹ́ẹ̀ bímẹ ẹ̀ ní sọmọ bí bẹ́ẹ̀ láyà ní sáyà ní bẹ́ẹ̀ lọ́kọ ẹ̀ ní sọkọ ní. lóun bí wọn gbà tí àwọn tá a dákọ̀ yìí bá mà ànábì lápèjúwe gbẹgbẹ́ bọ́lá wọn bá ti sọ inú suratul ahzab quran chapter thirty three verse twenty one ọlọ́ni laqad kana lakum fi rasulillah uswatun hasanatun لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ẹwọ̀n kan mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ ń sìn mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́lọ́run dákọ̀ nù ayẹ̀ ẹni tá a rí good example lára ẹ̀ ó láti nígbàgbọ́ sọ́lọ̀ àti jẹ́ ògbẹ́dà kìíyàmà yóò sì máa nàbì lọ́wọ́ kọsẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá pé sára ẹ̀ dájọ́ máa èèyàn ní yàyà kuyà láyé bẹ́ẹ̀ bímọ kò ní jọmọ burúkú bẹ́ẹ̀ lọ́kọ kò ní jọkọ wèrè bẹ́ẹ̀ láya náà kò ní ní sigiri o bẹ́ẹ̀ ní láya ẹ̀ ní sayani. sónú dáadáa ti ń bẹ nínú ìtúrẹ́lì èèyàn nílànà ti Islam eh, annaha turasiqu fi tifli alkhawfa min Allah wa su'aluhu an kulli shay so ima ń bí sí ọmọ lára kí ni nǹkan náà jàmá òun náà ni ìmọ̀ bẹ̀rù ọlọ́run agbé sí ọmọ lá ìmọ̀ bẹ̀rù kí ni o ìmọ̀ bẹ̀rù ọlọ́run bọ́mọ bá wá ń bẹ̀rù ọlọ́run jàmá àkọ́kọ́ ọlọ́run fi láyà balẹ̀ ọlọ́run tún wá fún ní àyà yóò ní akin at the same time jàmá yóò tún wá sórí ayé pọ̀ mọ́tọ̀run ẹja fún wa ní àgbójúwò kan ọmọ kékeré kan tó fi zamani Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa arda ọmọ ní ọmọbìnrin ni ìyá rẹ̀ wá máa ń ta wàrà milk raw milk tá máa ń fún lábẹ́ màlúù so tí yáyí bá ti wá fún wàrà yẹn tán a wá pe ọmọ yẹn kó bá ń bu omi wá àwa dá ìlú ti kí ni o wàrà yẹn á fi ọ̀pọ̀lọpọ̀ omi sí àwa rò papọ̀ á rò papọ̀ so ó di òun náà nìyẹn ṣé quantity rẹ̀ pọ̀ sí àbí ò lè pọ̀ sí ẹ́ àwọn ayé olólùfọ́ ń ṣe eléyìí àwọn ìyá aláṣọ ń ṣe àwọn ìyá aláta ń ṣe kò sí iṣẹ́ kan táwọn èèyàn ń ṣe atọ́kùnrin ní àtọ́bìnrin ní láwùjọ wa léèrè tá à lànà jìbìtì wọ́bẹ̀ tá à la ọ̀nà bá ti máa jàǹbá àwọn aráàlú yìí sílẹ̀ tó o dérí ìwọ́tọ̀ ní ẹ̀mí òsínú wọn ìwọ náà wà nù sọ́sọ́ rẹ kí n sọ tiẹ̀ fún wọ́n sọ́sọ́ dùn sí kódà kó jẹ́ fọ́gà gbogbo ọ̀nà àbòsí pátá ẹ̀rí àwọn akẹ́kọ̀ọ́ bá a sì la ọ̀nà àbòsí alákanú rẹ̀ báyìí afẹ́bàṣẹ́ ń jẹ́ kí ló burú ní kéèyàn ta wàrà ń gbèsè ayé but ká máa dilute wàrà ká máa ta fún yẹn níta original yàrá ṣé nǹkan rí nu ìyá yẹn wá ní kọ́bùlọ̀ bu omi wá kó n fi mí sí wàrà kí wàrà lè pọ̀ sí lẹ́yìn wọ́n fi ògì wọ́n fi mí sí kí ni wọ́n fi mí sí epo pupa ẹ̀ tọ́wọ́ dàbí gálọ́nù méjì àtọ́sí pé ẹ̀ garawo epo méjì ìyẹn níbi fifty litre tọ́wọ́ da sínú báàfù jama tọ́wọ́ da áàfù ògì tọ́wọ́ da sí tọ́wọ́ mí sí gbogbo ẹ̀kọ́ ẹ̀ rè po ara tẹ́dùn ẹ̀ ti ra garawa méjì àbọ̀lẹ́rì wọ́n sì ta fún yẹn rà á kọ̀ǹfàmù ni ọ̀gẹ̀dẹ̀ tí yóò gbó tẹ́yìn tí mo pé tẹ bá ní kí ẹ sọ rẹ̀ pamọ́ ni tọ́gẹ̀dẹ̀ ò bá gbó tẹ bá fẹ́ ẹ̀ ń bá mu ẹ̀ ẹ má fọkẹ̀dẹ̀ yẹn sòfò ni kọ̀ǹfàmù ni àgbẹ̀ni ń bá yín sọ̀rọ̀ ni wàá mọ̀ wọn tó ń gbọ́ ni. tọ́gẹ̀dẹ̀ ò bá gbó lórí ìyá ẹ̀ tẹ bá ka tẹ ge tẹlẹ fẹ́ ẹ̀ ń bá mu ẹ̀ tó ṣe jẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn ara ni. bọ́tílẹ̀ ni àwọn èèyàn torí pé wọ́n ń dìmáàndì fún pé ní much quantity wọ́n á gé ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀gẹ̀dẹ̀ tí ò tí ì yóò pọn wá bí ègbó wáyé ẹ̀yin ọmọ rẹ̀ mọ́gẹ̀rẹ̀ ọmọgẹ̀rẹ̀ wa ọ̀gẹ̀dẹ̀ tó ń jẹ́ lakọlakọ tí o ti kú pọn naturally gbogbo sẹ́tọ̀ dá pátá láti la ọ̀nà àbòsí kan lóyè tó bá débi eléyìí ni pé ìyá yẹn kọ́ máa mú omi wá wa mí ìsẹ̀pọ̀ mọ́ wàrà ọmọ yẹn wá sọ fún ìyá ẹ̀ pé àà ẹni tó jẹ́ lórí àwọn mùsùlùmí nígbà yẹn ni Umar ibn al-Khattab Umar Umar Umar tẹ́ máa ń gbọ́ bàtà nàbì kúrò láyé tán ẹ gba pírẹsidẹ́ǹtì àwọn mùsùlùmí jákèjádò òun náà kúrò láyé gbà tó náà kú Umaru ló ní tó gbà lẹ́yìn Abubakar ìjọ lórí mùsùlùmí all over the world Umaru ló wá pàṣẹ pé a gbọ́dọ̀ tún jáṣẹ pé nìkan mẹ́sì omi pọ̀ mọ́ wàrà mọ́ o tó bá fẹ́ ta wàrà ta original tó bá bẹ̀ fẹ́ ta pure water ta pure water mọ́ ta pure water wàrà àfẹ́rù yìí so ìyẹn ni ọmọ wa sọ fún ìyá rẹ̀ pé sẹ́mọ̀ pé olórí àwọn mùsùlùmí jáde jáde gbogbo ayé ó làgbọ́dọ̀ mọ́ mẹ́sì wàrà pọ̀ mọ́ omi mọ́ pátí ìyàwó dáhùn ní o wà mí ni ṣe ó wà nù yàrá mi lọ́pọ̀ mi wá fún mi kábíyá mi sèké nípa ọ̀sẹ̀ òkè jèrè oúnjẹ ẹni kátó òkè jèrè là ń wà ẹ̀rì ìyá rẹ̀ ní ṣé Umaru wa wà mí ni aláṣẹ tẹ̀ ń sọ ní ṣó wà mí ni àbúfẹ́ mú wà mí ni ọmọ wa ni tí ọba sá aláṣẹ ń bí ọba tó dá aláṣẹ tó sì dáhùn èèyàn tẹ́ fẹ́ máa ṣàbòsí fún tẹ́ máa ta fẹ́ẹ̀kì fún olóyè jìnnà yìí sọ́wọ́ ti ń bí bọ́wọ̀ ìyá ṣe ń gbọ́n nìyẹn pé ah ń bolójú ọlọ́run ò tó <laughs> alẹ́lẹ́ òní déwájú ọdẹjọ́ alẹ́lẹ́ òní dẹ́yìn kó dasọ̀ yóò padà dasọ̀ ọba tí jẹ́ ní pawó wọlé kéyìn ó jèrè kéyìn wọ́n kiri ọjà délé ọlọ́run náà ní wẹ́wẹ́ ọ̀pá tí ó wọlé rẹpẹtẹ lóòótọ́ ọlọ́run sì ṣánẹ́lì ọ̀nà burúkú tó ọ̀nà sí ẹgbẹ́gbẹ́ ọmọ rẹ ní láàrùn kọ́kọ́ sáìsàn lẹ́ẹ̀kan náà gbogbo owó tó pa lọ́nà jìbìtì ni ọwọ́ àna ọtún jẹ́ gbèsè kún kó máa jẹ́ refreshment ìyá ni kì í sòrí jìnnà ọlọ́run sì ń tẹ́ ìkú ẹ̀wọ̀n ọlọ́run mọ́ dán wa wò lákọ̀lákọ̀ káwọn náà mọ̀ wọn ara wa kí la bá dédi eléyìí ni pé ọ̀nà tí Islam tó fẹ́ kí yàgbà tírẹ́nì àwọn ọmọ wa ọ̀nà kan ni tó ṣe wípé bàbá tírẹ́nì ọmọ bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọmọ bẹ́ẹ̀ ní ọkàn ọmọ yẹn wọ́n sì seek for assistance from Allah bóòlù yẹn sí wà ràn lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ẹ̀rì gbogbo yẹn ń bẹ Islam bákan náà inú dáadáa ti ń bẹ́ẹ̀ bí kárí èèyàn lọ́nà ti Islam onípa máa fa kéèyàn ó mà nábì gẹ́gẹ́ bá ṣe sọ fún wa lẹ́ẹ̀kan ká ni àwòkọ́sí ká má nàbì ní àwòkọ́sí ìwà tírénì àwọn ọmọ wa ìrí àwọn ọmọ wa kìí ṣe wípé n bá fẹ́ o pé à tó bá wù wá lè rè wọ́n tó bá wù wá lè mọ́ rè wọ́n nọmba túláàsì ni bọ́lá ń bá ti lè fún ọlọ́mọ ẹ ìnáwó òkú mọ ni tó kéré jù nínú téèyàn máa ń gbọ́ lórí ọmọ ènìyàn ẹsẹ̀ wọn ẹ pé ọlọ́mọ bá wó ẹsẹ̀ kí àsìkò mọ tán lé àsìkò nìkan à ìdí ń bẹ lẹ́yìn ìkó mọ́ jù kó mọ lọ kò náà níbo lọ́mọ yìí ò ṣe ní ṣe ẹ̀rì àwọn èèyàn jẹ́ pé ọmọ táwọn ẹ̀fọ́ bọ̀ kálukú ẹ̀bà tiẹ̀ lọ wọ́n wá dá baba rẹ. ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó wá kù sọ́wọ́ pé ẹ máa rèé bẹ́ẹ̀ sì ní sọ ọ́ lérí ibú mọ́ yín lọ́wọ́ mọ́ra yín lọ́wọ́ ẹ̀rì ọ̀ràn yẹn ni kéèyàn tó ní ọmọ ẹ̀ kéèyàn bá wọ̀ lè mójútó mọ́ nílànà tí ìsìláàmù fẹ́ ká gbà mójútó kéèyàn ọba láyé tí ó sì sọ wípé òun fi ń ẹnìyẹn ọ̀rọ̀ ẹ simple wájú ọlọ́ ṣùgbọ́n tó bá lóun fi ń sin lọ́ọ̀ ni aládàáda lẹ́nu ìyẹn kọ lẹ́tà sábùkù níwájú ọlọ́ ni but kò kàn wú kó bímọ látara responsibility ti ń bẹ nílẹ̀ ni a sọ pé nítorí ìyẹn lọ́dà ju ṣùgbọ́n kò dára ṣùgbọ́n kọ́ wá bímọ kalẹ̀ ẹlẹ̀ kọ́kọ́ ọmọ mójútó ọmọ olùwẹ̀ yóò fèsì panel tó lágbá níwájú ọlọ́run ọ̀rọ̀ tó lágbá ni torí ẹ̀gẹ́ bá yìí sọ fún wa lẹ́yìn bí oṣù mélòó kan sẹ́yìn pé àwọn kan mọ́ púrúfù kádàrá láyé tí kádàrá ò fi yé wọn wọ́n ní gbogbo ìtẹ́yìn sọ àfá ọ̀rọ̀ náà ni ṣùgbọ́n bolẹ̀ wá fi ti kádàrá sí sẹ́yìn gbàgbé kádàrá ni wọ́n á mọ́ fi orí kádàrá wọ́n á fi mọ́ gbá ojúṣe tọ́lọ̀ nìkan sí wọ́n á fi mọ́ gbá kádàrá wọ́n máa fi jama kò rí bẹ́ẹ̀ kádàrá ń ṣiṣẹ́ tiẹ̀ èyí tí wọ́n gbé fún ìyá àti bàbá ẹ̀yìn náà sí yẹn àwọn àfáà máa ń sọ pé al-islahu min Allah kọ́rọ̀ ọmọ orí bá ti fẹ́ ní ti dáadáa lọ́jọ́ iwájú ọwọ́ ọlọ́run nìkan ló wà lakinna al-adaba min al-aba ṣùgbọ́n kẹ́ ẹ tíré ní àwọn ọmọ yín ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹ bímọ lọ́lọ́run gbé wọn sí léyèjì ò dẹ̀ contradict ara wọn ẹ̀yẹn ṣe tírénì ti ẹ̀rì ẹ fi kádàrá alẹ̀ fọlọ́run fọlọ́run wá kádàrá ń gbàdà èyí tá a sì mọ̀ ní wípé tán kó one thousand yẹn jọ lọ́mọ tán kó one thousand ọmọ jọjọ náà tí wọ́n ṣe orí burúkú tí wọ́n ya ìyàkúyà tí wọ́n ya ọmọ kọ́mọ tí wọ́n ya ọmọ wọlé ìyá búrẹ́kù ọmọ tó sádùúgbò ara ládùúgbò fọ́nká kẹ́kọ̀ọ́ wọn bẹ ọ̀pọ̀ ládùúgbò jantirẹ bẹ́ẹ̀ni àrùbọ̀ ẹ̀kọ́ wọn bẹ síríìtì wọn bẹ síríìtì tó tẹ̀lé wọn bẹ síríìtì tìwọ́tọ̀ ní òsílẹ̀ wọn bẹ síríìtì tèmi tó ń bọ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni bí ìgbà tí wọ́n ti ẹ̀ ń pọ̀ sí ni just like bí ìgbà tí wọ́n jáde nù ni bẹ́ẹ̀ sì làwọn kan náà ni wọ́n bímọ tọ́bákọ́ wá ń ta sọ àwọn ọmọ tí wọ́n yẹ̀yà kú ìyàjọ jọ náà àrà àwọn ọmọ tí wọn ò fún ní training normal proper training àwọn ni wọn ò kó bí kí ni o ká sọ pé bí nine hundred àbí nine hundred and fifty àwọn ọmọ tí kádàrá takọ àwọn òbí wọn nígbà tí wọ́n kọ́ wọn tán tí wọ́n tréni wọn tán tí wọ́n ṣe tó yẹ kán ṣe tọ́lọ̀ wá ní ọ̀rọ̀ ọmọ yìí yóò padà dìdàkudà ni àwọn yẹn làá sọ pé yá fifty ọkàn mọ̀ tó dẹ̀ gan kódà lómi lè máa sọ pé ẹ̀yìn àfáàná lè ń kọ́ra ń gbogbo ẹ̀ ìbẹ̀rẹ̀ ànábì inú ìṣe bẹ́yìn náà lè sọ fún ànábì ọlọ́ni ògbóǹtarìgì ànábì ọlọ́ni ìbí náà mo sọ ìmí wákọ̀ mo sọ ọlọ́run ló sọ ànábì lọ sọ ọtún àbí ọ̀dán síbẹ̀ náà ọmọ núwù kílẹ̀ ló ṣe ẹ̀yìn àfá ìbẹ̀rẹ̀ náà lè sọ pé nǹkan ẹ̀bẹ̀ ni ọmọ núwù ṣe rí burúkú ayé pé kí ni wáyé bẹ́ẹ̀sì láìfi èèyàn lé lórí ìyá lè má jẹun fún ibi oṣù kan kébi oṣù mọ́pà bọ́lá bá fẹ́ gbé mìíràn kú èdè bọ̀ ṣé bọ́lá òṣèlú ẹ̀ka máa lo láìfi ni wọ́n náà tíráyẹ̀ kọ́ wá gbé oṣù jọ́ǹsì ọ̀bẹ́sù ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kìíní kan ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ọ̀wá ní ìyá ni mo fẹ́ jẹ̀rẹ̀ ọlọ́run ọ̀wá gbé oṣù báyìí wọ́n fi ya ìyàn ya ẹ̀bà ya ẹ̀gúsí ya kẹ́lẹ́ gan ẹ́ tẹ́mi rẹ̀ ìbọn ọ̀rẹ́ rí torípé system dọ́là ń gbé ayé kalẹ̀ lérò ni pé ẹ̀sàpá ẹgbìyànjú والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ẹgbìyànjú ẹni self effort lórí àwọn ọmọ yín ẹ̀sàpá lórí wọn ẹ̀rì òun náà láyé àtakó wá fún wa ní sọ́lọ́tù tahrim Quran chapter sixty six verse seven ọlọ́ni apẹ̀yìntẹ́ gbọ́lọ́wọ́n bá gbọ́lódodo ẹ̀la ẹ̀mí ara yín ara yín kúrò nínú bí a bá wọnú àdúsà bí rẹ́yìnrà wàlẹ́tì kọ̀rọ̀jà wà lèmọ́mù bukari wa muslim albukari wa muslim kula nabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni kullukum ra'i wa kullukum mas'ulu an ra'iyati gbogbo yín náà ni adana jẹ gbogbo yín náà ni wọ́n fi béèrè bó lè ṣe yín jẹ sí ẹ̀rì anabi ni wàrọ́jùlù ra'i fi alihi wa mas'ulu an ra'iyati ọlọ́run ó béèrè lọ́dọ̀ ẹni tó jẹ́ baálé ilé baálé ilé ìwọ gẹ́gẹ́ bí baálé ilé tó ti níyàwó tó bímọ ọlọ́run á béèrè lọ́wọ́ bó làlámọ̀rí ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ṣe bàjẹ́ kó tó bọ́ bímọ mẹ́wàá mẹ́sàn-án ni mo gbónú wọn ìkan ìwúkú náà mo sì gà á èwo ni ìwé ìkan ògbó kan bí òwú tó ní bí òwú jàǹgò. tọ́lọ́wọ́n abéèrè lọ́wọ́ ọ̀wọ́tọ̀ ọjọ́kùnrin alágẹmọ́ ti mọ́jọ́ àìmọ́jókù sọ́wọ́ alágẹmọ́ ó dìgbà tó bá ṣe self effort tó gbìyànjú tí ẹ tọ́lọ́wọ́n wá náà mọ̀ ìsá ó yàyà pé yà náà ni gbàyẹn lọ tó ní excuse níwájú ọlọ́run pàṣẹ panel tó lágbá so tó bá padà já pé ńgbà tó ń fọ̀rọ̀ wẹ ẹlẹ́nu wò ike bó lọ́rọ̀ wọn ṣe dojúrú náà bá padà discover pé wọ́n lọ ṣokùnfà wàhálà wọn olùyẹ̀ ṣe ní burúkú nìyẹn ó bímọ dáná nìyẹn ọlọ́mọdé àbímọ dáná so anábìnrin kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ṣùgbọ́n ilé ní adarajẹ inú ilé mi bọ́rọ̀ àwọn ara ilé ìwọ̀n òsè ní burú wájú ọlọ́run ọlọ́run àbẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ bó bá dojúrú ọlọ́run àbẹ́ bákan náà anábìrin wà mọ́ra tó rọ ayé tó fi bẹ́ẹ̀ ti sọ jí ha ẹ wá rí obìnrin ìyàwó ìwọ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀yin ìyá wa lé anábì ní ni adarajẹ inú ilé ọkọ yín ẹ̀rì adarajẹ inú ilé ọkọ yín tó rẹ́yìn náà ẹ̀yin lè máa ń wà nínú ilé always lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run á béèrè lọ́wọ́ yín ṣé dáadáa ń lọ nínú ilé mi àbí láburú ẹ̀rọ ìròjọ́ lórí ẹ̀wọ̀n ajú ọlọ́run kí wọ́n kà gbé yín sílé lásán ẹ̀ǹjẹ̀ fúfú ẹ̀ǹjẹ̀ bá ẹ̀ǹjẹ̀ rán ẹ̀ǹjẹ̀ bọ̀kọ̀tọ̀ yàrá no ọlọ́run á bí yín bò ní nǹkan sí ń lọ nínú ilé yìí sí. bákan náà anabi sallallahu alayhi wa sallam sọ ní parí ó ní wa kullukum ra'in wa kullukum mas'ulun gbogbo yín la dáná jẹ o gbogbo yín náà sì lẹ́rù jọ bụ wájú ọlọ́run bó lọ ṣe da ẹran tí yín sí tó fi di pé ẹran náà dídàkúdà àbẹ́ran náà ṣe kiri o kò ṣe jẹ́ ẹran dáadáa eléyìí ó jẹ́ ojú wa ìmọ̀ ni bí kọ́lọ́n kó bá ní fọ́nù kẹ́ bàbá náà

éjì àwọn súnmọ́ra àwọn àwọn òjúra wọn lọ púpọ̀ gbogbo àwọn tán jẹ́ youth ọ̀dọ́ fi mọ́ pa mí lẹ́mú kéèyàn ràn youth lásìkò yìí especially tó wá jẹ́ mùsùlùmí wọ́n fàfà kó àwọn ọdún wọn mọ́ jẹ́ lábà yà ìlú rẹ̀ ní ìbálẹ̀ ayé lẹ́yìn ti yàyà péyà báyìí ẹ̀yìn ò enjoy ti ń jẹ́ life gangan lábẹ́ kéèyàn kéèyàn jẹ́ youth kó mọ̀ sí lọ́hùn ibẹ̀ ilẹ̀ enjoyment wájú eré bí anfa kòròkòtò àníjẹ́ gbogbo ẹni wọn ẹ̀rí fèsì mi báyìí ẹ̀ máa béèrè pé tọ́ talẹ́lẹ́yìn ni ìmàfàlẹ̀ bàbá mi ni bàbá rẹ̀ wá lé ìwọ́n sì dàbí ẹni pé wọ́n lọ bí ó ti fàfàkùfà ó ti mumukú ó ti yayakuya èso ti ba píkṣọ ọ̀gbọ́n jẹ́ kò tí ì lọ́wọ́ fún un láìpẹ́ ó ti dàbí ẹni tó ti dé ẹ́ǹdì tó ń jẹkújẹ ìmúkúmù. ó ní àtẹ́yìn nàbí ya sallallahu alaihi wa sallam wà lánàá sábàbá tó ń mú takọrọ ìbòhùn ó láwọn sallallahu alaihi wa sallam kan náà gbogbo àwọn àwọn àwọn lọ ó at least àwọn ò spend lọ́dọ̀ ànábì àwọn lo no less than twenty days Ogun ọjọ́ Ogun òru that is Ogun ọjọ́ náà ní ń jẹ́rẹ̀ ó láwọn lo lọ́dọ̀ ànábì ó ní wàkánà rasulullah sallallahu alayhi wa sallam rahiman rafiqa ó ní sọ wàrà ànábì ni ànábì jẹ́ aláàánú ó dẹ̀ jẹni tó rọ̀ fún yàn that is ẹni tó lo twenty days lọ́dọ̀ ẹ̀ wọ́n sá mọ bóun ní sí mọ ń bá yàn lò àwọn láwọn tẹ́sì ànábì àwọn rí láàánú àwọn rí lẹ́ni tó rọ̀ fáwọn èèyàn tó jó níkẹ́ onífàlámọ́tọ́nà anna kọ́dí ṣaháìnà hálànà sa'alna sa'alana ó ní gbà nàbí wá ọ̀dùsáàbù pé ó dàbí ẹni pé Madina ti sú àwọn tẹ́wọ̀n kọ́mọdé ẹ̀mẹ́rẹ̀ ó máa mú ilé ẹ̀rì ẹ̀mẹ́rẹ̀ ó máa mú ilé ọmọ kan bá ní ẹmú mi lọ sí Amẹ́ríkà ẹmú mi lọ sí Amẹ́ríkà tó bá dọ̀hùn yóò máa ẹ̀mí Nàìjíríà ó máa mú bí Nàìjíríà ò lè dáa tó I want to go home I <laughs> ọ̀kọ̀mpíọ̀ bí tọ́ọ̀tún bọ̀ síbi tọ́ọ̀dé yìí ni kàtíjẹ́ nàìjíríà lẹ́gbẹ̀ amẹ́ríkà aláwọ̀ ń tògbò rẹ̀ lọ́rí ìyá mi ẹ̀hẹ́n mo sì mọ̀ ní tòlẹ́yà pé yàn bá dàgbà dé lẹ́bù kan lèyí ò tó mọ̀ pé kò sí nǹkan bí tí ó mú mi so ó ní gbàtà náà ti fíìl pé ilé ti ń wu àwọn lọ bí káwọn padà sí ìlú àwọn so ó làm nábì sallallahu alaihi wasallam ó wá béèrè lọ́dọ̀ àwọn amman taratna ba'dana nípa pé gbàtẹ́ kúrò nílùú yẹn ní ọmọdé yìí kí ni condition tẹ́ fi ìlú yín sí kí ni táwọn èèyàn ń bá yí kí làwọn èèyàn ń ṣe kọ́ọ̀lá fa akhbarnahu láwọn analyze ẹ̀fà nàbí àwọn sálàyé ẹ̀fà nàbí o orílẹ̀-èdè náà nàbí ni irji'u ila ahlikum fa aqimu fihim wa 'allimuhum wa muruhum bẹ́ẹ̀ ti jẹ́ yóò tí ìrìn ànábì sọ fún yín pé ẹ máa lọ sí ìlú yín bọ̀tẹ́ bá délù yín fa aqimu fihim ẹ máa gbé òdúró nínú ìlú yín ẹ máa kírun wa 'allimuhum ẹ sì kọ́ àwọn ará inú yín lẹ́kọ̀ọ́ ẹ máa ṣe alkọ̀ ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n mú rúhùn ẹ máa pa wọn láṣẹ ń tọ́ dáa anábì gbà assignment fún wọn tó ti bọ́jú orú wọn ṣe kéré ọjọ́ youth anábì gbójú sí fún wọn. ìyá ló fàájì àlè abu abdullahi shamsuddin ibn al-qayyim al-jawziyya alhambali as-salafi rahmatulahi alayhi ọlọ́run kó bá ní fọnù kẹwàá bá náà wọ́n ní famani ahmala ta'lima waladihi ma yanfa'uhu gbogbo ẹnikẹ́ni tó bá ti jáfira láti mọ́ kọ ọmọ rẹ̀ ní tí ó se ọmọ rẹ̀ láǹfààní wàtàràkà òṣùdà tó wá fi ọmọ yẹn sílẹ̀ tí kan rán mú lọ lásán ọmọ mùsùlùmí pé ọmọ ọmọ ọdún mẹ́wàá kò lè ka fátíà kádùn mọ́ ti yín ẹ ọmọ anybody tó bá fọmọ rẹ̀ lẹ̀ tó kàn máa lo life ọmọ yóò ní problem lọ títì àwọn tí wọ́n bí wọn ni wọn ò tọ́ wọn síbi tọ́da kọ̀ǹfàmù ni mo ń sọ ẹ̀rì wọn kọ́ wọn ní tọ́da ni majority wọn wọn kàn fi ọmọ lẹ̀ lásán nǹkan jẹun sí wọn lọ́rùn ní sì ń sùn wọn ń jí ẹgbẹ́ ah, ní àmọ́ ti rán wọn lọ sí iléèwé iléèwé òun gbogbo yòó tí wọ́n gbà níléèwé tí wọ́n bá gbà yẹn yẹn ò ní kọ́ lọ́mọ dáná sí yàrá gbárí torí ẹni bẹ́ẹ̀ bá dénú sáré kìrì mẹ́mẹ́ ìwé lè sọ̀yàn bí dáadáa kan ni bí ó bá yàtọ̀ bá ti ń jẹ́ lógún ní wọ́n ti mú wa èyí tá à ń sọ yóò túmọ̀ sí pé ká má kà náà wá kà ṣùgbọ́n tó jójú lówó ń ká mójútó wa gangan agbọ́dọ̀ mójútó gbogbo lẹ́yìn náà bàbá wa rí ní john láyé western region tí wọ́n fi yarí kan ọmọ àwọn oníṣe kí ni o àwọn òun ní lọ léwe torí ńgbà tí ọmọ ò bá lọ islam yìí yáà ní wọ́n ní kó fi islam rẹ̀ lẹ̀ àwọn sì wọn méjèèjì síra wọn rí pé eré burúkú ni lè kó wọn bẹ ní mùsùlùmí láì kàwé ó táwọn lọ́rùn ju kí ọ kàwé kó wá ju ẹ̀sìn lọ. bàtà alhamdulillah ọlọ́run ti yọ àdánwò ní kúrò láwùjọ ti wà lẹ́nu àbí ò tíì kúrò tọ̀kí ló tún wá sẹ́yìn bẹ́ẹ̀ kọ̀m̀páì méjèèjì papọ̀. àwọn bàbá ajọ́ nǹkan mọ̀ pé ẹ̀kẹ́ ìjọ méjèèjì papọ̀ ni tó bá ṣe jẹ́kọ̀ tí ò bá wá ṣe jẹ́kọ̀ ẹ máa mú òyìn lọ kàn mọ́ wa mọ́ mẹ́sìn lọ. ọ̀pọ̀lọpọ̀ bọ̀dá wa tí wọ́n lè kàwé ń jọ́nà lọ́run ọ̀pọ̀lọpọ̀ sórí burúkú tí ekú òun wájú ọlọ́run tí ekú òláyé ni tí ekú olórí ilẹ̀ irtaddu wa kafaru billahi rabbil izzati wal jalal wọ́n fi ìsìláàmù lẹ́gbẹ̀ẹ́ ní tí ó bá yẹ pé ká mọ̀ máa dákọ̀ á mọ̀ tá lè máa dákọ̀ wọ́n lówó lóòótọ́ ṣùgbọ́n sàárè ti jẹ orí wọ́n ń ṣe kí láǹfààní kí wọ́n lówó wọ́n kú sínú òṣè kékeré sọ́lọ́tàrí ló wà ní Imam Ibn al-Qayyim ó ní fàkọ́dí àsáhà ilayhi gáyàtàl ìsáhàtì ẹni tó bá fi ọmọ ẹlẹ̀ tí ọkọ ní tó yẹ kó kọ ní tí ó sì ọmọ yẹn láǹfààní tó kàn fún ọmọ yẹn lẹ̀ tí ń rán mọ́ nú ayé lásán fàkọ́dí àsáhà ilé yìí gọ́ọ̀yẹ́tẹ́lẹ̀ ìsáhàtì irú ẹni bẹ́ẹ̀ ti ṣe parí kéńgé láburú ó ti dájú ọmọ yẹn ó ti sọ́njẹ́ ọ̀dá fún láyé àwọ ọ̀pọ̀lọpọ̀ wa náà lè ní kí láàfin tírénì àwọn ọmọ wa sáǹsì láburú fún wọn ní àbá tírénì wọn ó ní wa aksarul aulad Ibn Qayyim wọ́n ń tẹ̀síwájú wọ́n ní wa aksarul aulad ẹnkọ̀tá ìmọ̀ fún mi àbá ẹ ọ̀sẹ̀ bá a ṣe lè ìdágo mẹ́jọ àti ìbọ́rọ̀ débi ìdájì gbogbo ìtẹ́nsọ akúlé wọládé akúlé ọ̀ládé akúlé ìtẹ́njẹ gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn ni kì í ṣe lẹ́kṣọ̀ oṣù mẹ́fà àyíwọ̀ ní òwẹ́nu lẹ́ òwẹ́nu ọkọ́ ni gbogbo ilé ìtànsọ láti jọ ibi pìrì àmbùrì ìnáma iye mọ́ta àwọn ìbára tí wọ́n ń nọkọ̀ dìímà. alimami bin al-qayyim ọlọ́run bá ní fọ́n kẹ́ wọ́n ni wa aksaru al-awlad ìnáma jẹ́ afasaduhu min kíbalì àbáà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n yá yàkuyà tí wọ́n ya olórí burúkú ọmọ àdánwò wọn wá látọ̀dọ̀ àwọn òbí tó bí wọn ẹ̀yin náà ń gbọ́ nírọ̀lẹ́ yìí kálukú náà máa wo tiẹ̀ pé mo ti jì sọ́fìn tọmọ ń fi di tó ló ń dì ó rí wa ìmọ̀lẹ́hìn láhùn àìlákàkún sí ọ̀rọ̀ àwọn ọmọ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ lọ́fà wọ́tẹ́rìkìtà àlímihìn àti ìmọ̀kọ́ wọn ní ẹ̀kọ́ èyí tó yẹ kẹ́ kọ́ wọn àti mọ̀ tó yẹ kí wọ́n mọ̀ ẹ̀rí wàfàrà ìdá dínì wa súnánahùn àti ìmọ̀kan wọn ní tó jọ́ràn yàn nínú ẹ̀sìn àti tó jẹ́ kí ni o àti tó jẹ́ súnà nínú ẹ̀sìn ọmọ èèyàn mélòó ló mọ̀ ọ́ ara ọmọ lọ sílé kéwú gan lásán ọ̀rọ̀ ẹ̀sìn òye ọmọ kò lè sọ̀rọ̀ fíkì kó yanjú ó sì lo bí ọdún ọdún méjìlá ńlẹ̀ ké látàkùn kan ọ̀rọ̀ wọn gbọ́ náà ẹ̀bùrú sànú àwọn èèyàn mi ọmọ mi ó sì lọ sí yunifásitì gbàdí ò báyìí lo bí ọmọ ọdún márùn-ún àfáà tó ti wà nílé kéwú fún bí ogójì ọdún wọ́n sì máa san mọ́lẹ̀ àná ilé at the same time ó tó mẹ́sìn ìdáwà lọ́lọ́ lé kéwú kò mọ́ kéwú kò tó di méjì àbí òdi méjì ládìí náà wà ládùn ayé wa kò sáyé kò sẹ́sìn torí pọ́nà tí wọ́n ń gbà tírénì wọn kìí sí ọ̀nà tí èèyàn gbà jẹ tẹni ọlọ́m ẹni òwẹ́nu lẹ òwẹ́nu ọkọ ni. àwọn ọ̀rọ̀ táà ń sọ yìí ọ̀rọ̀ tí ó nípọn tó yẹ kéèyàn délé kó segin ní kó tó ara ẹ̀ pani. alimami ibn qayyim rahmatulahi alayhi ó ní fàdọ̀wúhà sigaron ẹ̀yin òbí tẹ́ ẹ bá fi ọmọ yín ráre ní kékeré falamiyantẹ́fẹ́ bí anfusihin tẹ́ fọmọ yín ráre ní kékeré ọmọ yín ò ní wúlò fún rẹ̀ kò ní sáǹfààní fún rẹ̀ wọ̀lám yanfa'u aba'ahum kibaro bẹ́ẹ̀ bá dàgbà tipátipá lẹ́yìn jèrè ọmọ tó bá ṣèṣì gbangba láti sọ ìkéṣẹ́ pé bàbá tó ń sọ̀rọ̀ yìí <laughs> inú kéèyàn ọmọ yẹn tírénì láyé ọ̀gá ni wọ́n wọ́n ti kúrò láyé nsìn close to nǹkan bíi seven hundred and fifty something years Al-Imam Ibn Qayyim ó ti lé ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún méje tí wọ́n ti jáde láyé títẹ́ bá ṣàkíyèsí ọ̀rọ̀ ọmọ yín dáadáa ní kékeré tẹ́fọ́ ọmọ yín ráre ní kékeré tó bá dípọ̀ ọmọ ń dàgbà tẹ́yìn náà dàgbà wọn á fi yín ráre lágbà bóde sí ń ṣẹlẹ̀ náà ni ẹ̀rí sí ń ṣẹlẹ̀ nìyẹn lóríṣiríṣi ọmọ orí ọmọ pàtàkì ju kéèyàn ó kàn lùzì àǹfààní tí ń bẹ lára ọmọ lọ ọmọ ẹlòmíì wa ń bẹ kò ní wúlò fún bí ẹ láyé kò tó ní wúlò fún tó bá di yọ̀gbọ̀dà kéèyàn kí wọ́n láǹfààní kéèyàn bímọ láyé wàhálà tó bí sí máa ń ṣe kọ́mọ tó dàgbà kí ó sì wàhálà kékeré sí bẹ́ẹ̀ nu ẹ̀ náà ń kálukú yín náà wà ní ṣùgbọ́n akàn <laughs> bí máa mójútó ọmọ jama nígbà tí yẹn kà fúnra ẹ̀wọ̀n aláṣẹ láyé ni tó bá dijọ́ gbọdọ̀ kìí àmọ́ ènìyàn wọ gan gbogbo ìta nǹkan tó dàbí lówe lówe yìí kákù sí kíni o ká lọ sùn sí nípa kíni o mọ̀jọ aláàtò pẹ̀lẹ́yà àwọn aspect bíi mẹ́ta kan ó wà very very very important nínú àlámọ̀rí ọmọnìyàn kọ̀ọ̀kan àwọn ọmọ tẹ̀ ń bí àwọn agbègbè mẹ́ta kan bẹ tó yẹ kí ẹ ṣàkíyèsí nínú ìgbésí ayé àwọn ọmọ tẹ̀ bí àwọn ọmọ tọ́lọ́ ń jogún fún yín ẹrù tẹ́ ẹ gbà tírénì wọn ọ̀nà bíi mẹ́ta tírénì bíi mẹ́ta kan bẹ tó yẹ kó bi owó ní kọ̀ǹsáìn fún lórí àti mójútó ọmọ ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ náà ni àtẹ̀rẹ̀dẹ́yẹtú àrùwọ̀ṣẹ́yà ká fún ọmọ wa ní kí ni spiritual training spiritual development ìdàgbàsókè tinú ẹ̀mí ìdàgbàsókè tinú kí ni tinú ẹ̀mí wàtàkùnù zàlíkà bílkìyàmì bílẹ̀ ìbàdà àti wàtàkàlì fi ṣàríyà ń ta sọ yìí yóò ní í ṣe pẹ̀lú kíní o yóò ní í ṣe pẹ̀lú kátírínì ọmọ kó mọ ojúṣe rẹ̀ sí ń tọ́lọ́ nítorí ẹ̀dá tá a mọ̀ sí ìjọsìn fọlọ́run ẹ̀hẹ́n òbí ni ó kára másìkì yẹn pé aspect ibi tó jọ mọ́rọ̀ ìjọsìn wọn gbọ́dọ̀ fi ṣeré pẹ̀lú ọmọ ni ẹ̀rù lọ́tàkà ní ìtàṣẹ̀rà ìyà àti àwọn nǹkan tí ṣẹ̀rí àgbówá tó fi ọlọ́run gbówá ìpẹ́tọ̀ kan mọ́mọ́ sí báyìí wọ́n mọ́ báyìí nínú bẹ̀rẹ̀ látorí ìnígbàgbọ́ sọ́lọ́run a máa fi yé ọmọ wa ẹ̀rì a máa fi yé ọmọ wa pé ọ̀làdẹ́dá kan o ọba tó da ọ̀nà lọ́lọ́m ọ̀sìn lẹ́nìkan tó yẹ ọmọ sí o ọba iná lè yẹ ọmọ sí o ẹ̀rì wọn mọ̀ta alẹ́kọ́ ti hiwọ́ mọ̀tà zamati ìnígbàgbọ́ sí ọlọ́run ó láwọn kankan tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ gbogbo tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ yẹn a máa jẹ́ kó yé ọmọ bọ̀tò bí wo ni nílùú ẹ̀ka ní síríìtì ẹ̀tọ́ yìí tó nǹkan mọ́ tí mo ń sọ yìí tí wọ́n fi tírénì òun láti kékeré tó wọ́n lè fi tírénì ọmọ ẹni bá mọ̀ pé bọ́ọ̀dù gbangba ọ̀rọ̀ káfíra wa ṣe yẹ̀yẹ́ kọ́ adúpẹ́ fọ́ lọ́nà ní alhamdulillah ọlọ́run yóò yẹ kó nínú àwọn òbí tí wọ́n jẹ́ láì nàkà òun mélòó ló mọ́ ń ta mọ̀sí kíni al-imanu billah wa muta'alliqatihi wa mustalzamatihi ọ̀rọ̀ kan ṣàlẹ́ ń jẹ ara wa kọ́ bó ṣe rí ni à ń sọ̀rọ̀ mùsùlùmí pé òun jáde dà tí bá ń pè ní imanu billahi nígbàgbọ́ sọ́lọ́n láti jẹ́ ti ń claim islam for fifty years 60 years 70 years 80 years ẹ̀ mọ̀ ti ń jẹ́ gbàgbọ́ sọ́lọ́n amadu ti problem yìí ti wá ọ̀dọ̀ àwọn àfáà tọ́lọ́n kò yílé lọ́wọ́ ọmọ adálùkọ̀ kan lẹ̀ pé ẹmọ ní ìṣẹ́gbẹ́ parí ọmọ yìí lẹ́gbẹ́ burúkú sí a ní ọmọ gba fọ́ọ̀mù iná tó ta kẹgbẹ́ jù láyé àwa ìjẹ kan àṣẹgbẹ́ ìranù ṣùgbọ́n kọ́ra wa lé ẹ̀sìn ọlọ́run ó gbọ́ràn yàn everybody láti ṣe kílọ́kàn àgbẹ̀lẹ́gbẹ́gbẹ́ ṣé kìí sojúṣe tiẹ̀ ni kí wọ́n mọ kí wọ́n jẹ́ aṣọ àìmọ̀kátà amúwálá tó bí ọ̀run kò dá ká tó ń dá padà sọ́dọ̀ ọlọ́run á bọ́ọ̀lẹ̀ láyé bẹ́ẹ̀ ọba bọ́ọ̀lẹ̀ ẹ̀sẹ̀ tí ọ̀la forí ìrírí oníbẹ̀ ẹ̀sẹ̀ kéèyàn wọ́n mọ ọlọ́run tí ó jáde láyé. sọ tí ó bá sọ fún ni akọ̀wé tọrun ẹ̀ òbí tí ó fi ìgbàgbọ́ sí ọlọ́run àti tó rí ètì mọ́ gbàgbọ́ sí ọlọ́run tí ó fi kọ́mọ tọ́mọ ó fi develop spiritually jama òbí yẹn náà ní kí ni o òun náà ní pàṣẹ ń dé jìn tó pọ̀ lọ́wọ́ ni òbí mélòó ló tọ́mọ́ wá ní tọ̀wọ́n adáwà sí kan lẹ̀ kálukú ní dáhùn ẹ kiri mọ́lé kálukú ń ṣe ni ẹ gbogbo ya wa kọ̀ọ̀kan kọ́lọ̀ ń bá ní falùbáríkà kálùbáríkà fún wọn tó jáde lára wọn kọ́lọ̀ mọ́jà ń kàbà ní jẹ́ látàrí. adèjì ti nígbà míì àmì òjì ẹ̀tún tilẹ̀kùn mọ́lé wo jáde ra gbóyè mẹ́pò fún yín náà tó kiri mọ́lé ẹ bọ́ àti wọn gba lọ́wọ́ ìdáná jọmọ gbá ní ọ̀rọ̀ ọlọ́run fílí kì yín mọ́lé kẹjọ mọ gbá wa kẹjọ mọ gbọ́ kájọ mọ gbọ́ lóòní wọn gbàgbé bá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ta ilé wa sáǹfààní àbí ta aspect kí a rí ọmọ kọ́mọ ní ìdàgbàsókè spiritually ìdàgbàsókè inú ẹ̀mí bẹ̀rẹ̀ látòrí ká fi ọlọ́run ọba hàn àwọn tó rí létí máa ìgbàgbọ́ sọ́lọ́run ọba kájí ó fi kájú yé wọ́tẹ̀ sí àtúnú náà sí mílẹ̀ àdẹ̀rọ̀ ọ̀nàlọ́kọ̀lẹ́yẹ tí ká sì fọ ọkàn ẹ̀yà ọmọ mọ́ kúrò nínú àwọn àdọ̀tí inú ọkàn àwọn àdọ̀tí ọkàn àwọn tí máa ń fa tọ́kàn ẹ̀dá fi máa ń bàjẹ́ tọ́kàn bá ti bàjẹ́ tọmọ ti bàjẹ́ ìbá àpá fò bí èdò tiẹ̀ ti bàjẹ́ ó ti jẹ́ra ó ni ẹ̀rì bákan náà wà dáwà tí lè àkíláàkílẹ̀ hasana in spiritual training yẹn bó ni a ṣe training ọmọ tí yóò fi níwà dáadáa wà sọ́lọ́ọ̀kì almustakim bó ni ìwà ọmọ ó sì jẹ́ ìwà tó dúró déédéé jama wàlì tàkíkì zálika ayyuhal ikhwa wal akhawatu barakallahu fina wa fikum láti lè fẹsẹ̀ ìta sọ lákọ̀ọ́kọ́ yìí rinlẹ̀ láti lè jẹ́ kó wá sí ìmúṣẹ nínú àlámọ̀rí ayé àwọn ọmọ wa kan develop spiritually a ní bùkátà sí títọ̀ bọ́lọ̀n bá ti fún yàn lọ́mọ ẹ̀rì tọ́lọ̀n wá ní kọ́ ọmọdé òun máa dàgbà nígbà tí ó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ jàmá a gbìyànjú bí ó ti já pé gbólóhùn tí ó máa kọ́ sọ ni kalimatul a ní an la ilaha illallah fa anna muhammadan rasulullah ẹ̀rì àwọn wa kọ̀ọ̀kan tọ́lọ̀n ní ti lóbìnrin kọ̀ọ̀kan ń la ilaha muhammadu rasulullah gbogbo tó sàjọba ni ma wí nígbà tí ọmọ yóò bá mọ̀rọ̀ sọ jẹ̀mọ́ ní tí ó mọ̀ wí nù mi ọmọ mi ò dákẹ́ yẹ̀yí mo ọ ọjẹ́ fún lóúnjẹ inú rẹ̀ ọ dákẹ́ kọ̀ọ̀kan ọjẹ́ sọ sí kànga àwọn gidi tó yẹ pé wọn bá máa gidi sọ ẹ̀rì àwọn nǹkan gidi sọ so kí gbólóhùn lè bá sínú mẹ́mórì ọmọ mẹ́mórì ọmọ kékeré ṣáàpù gan tí bá rí nǹkan dáadáa gbé wọbẹ̀ a máa stay síbẹ̀ pa ni bákan náà tí ọmọ ń bá wá ṣe kí ni o tó bá ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ti gbajúmọ̀ pẹ̀lú kó máa wí la ilaha illallah muhammadu rasulullah tó ń wí correctly òbí mélòó ló mọ̀ wí tán ní bàbá dálẹ̀ ta tán pọ́n tẹ́ ń yá lóbìnrin ẹ̀ máa jáde ta ẹ sọ a ilaha illallah muhammadu rasulullah ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ máa ṣì wí ni sọ́ra ẹ̀ kó rí bẹ́ẹ̀ láti bí ọdún mélòó tẹ́ ti bàlágà tẹ́ ti ń sábíyá ẹ́ bá sì ní àpọ́nlé nígbà sọ tóbìnrin pẹ̀ tó ń gbọ́kùnrin náà jáde ìṣúra òlẹ́ ìṣúra tó kúlé fún aláwọ̀ ni kúlé fún aláwọ̀ lẹ́yìn ẹbí sẹ́yìn tí yẹ ṣe yín gbogbo orin àyìnlẹ́ ọmọ wúrà ló ti kéré yín àyìnlẹ́ ọmọ wúrà ṣáìdì one and two àwọn ẹ̀kọ́ sọ kúlé ìṣúra òlẹ́ ìṣúra tó kúlé fún aláwọ̀ ni. ìdóni àmọ́ jaja ń jẹ́ òní ńgbò fẹ́ kó ti ṣúra tó lè mọ́ sáàdì ẹ̀dá ìjọba oyè kan fàṣkó wọn ṣe láti wọn ti wà ń kékeré wá yọlẹ̀ fún wọn ń gbọ́n dàgbà náà ní jẹ́ ara rẹ̀ kámọ̀rà rẹ̀ náà gbogbo ìdáǹsẹ̀ yìí o torí àwọn èèyàn ń fẹ̀sẹ̀ lásìkò ìjọba ìjọba bá nínú jẹ́jì ní pé yóò tún wá jẹ́ mùsùlùmí ìyẹn máa ń kánilá púpọ̀ so tí ọmọ wa bá gbajúmọ̀ pẹ̀lú bó ti ń wí la ilaha illallah muhammadu rasulullah tó ń wí dáadáa jama wọn ló tún bẹ́tà ká tún gbé lọ sí lẹ́bù tó tẹ̀lé yẹ ká kọ́ láwọn asmaullah alihusna àwọn orúkọ ọlọ́run ọba tó dáa كما حديث الإمام أبي عبد الرحمن بن صقر الدوسي اليمني الشهير بأبي هريرة رضي الله تعالى عنه وأرضاه والحديث في البخاري ومسلم ولا الذي إن لله تسعة وتسعين اسما مئة إلا واحدة من أحصاها دخل الجنة وفي رواية من حفظها دخل الجنة kọ́lá nàbí ni ọlọ́run bó ló kọ́ rárá ọlọ́run ní 99 orúkọ ẹni bá há sórí irú ẹni bẹ́ẹ̀ wà aljanna tó ha sórí tó fi ń ṣiṣẹ́ tó fi ń bẹ̀lọ́n yóò wà lìjọ́nà bẹ́ẹ̀ lọ́n sọ́nà suratul A'raf Quran chapter 7 eh, Quran chapter 8 ló 7 náà ni verse 180 ọlọ́ni walillahi al-asma'ul husna eh, fad'u biha wa dharu alladhina yulhiduna fi asma'ihi fayujzawna ma kanu ya'malun ọlọ́ni èmi ọlọ́ni mo ní àwọn orúkọ tó da ẹ má fi pé èmi ọlọ́n 99 orúkọ mọ́kànlélọ́gọ́rùn-ún kìí ṣe tó gbajúmọ̀ ní àwùjọ wa lé ní wọn èyí táwa gbọ́njú bá tí wọ́n pè ní 99 names of Allah about 27 sí 28 nínú ẹ̀ ní ọ̀la láàfíà kásọ̀ pé ó kọ ọlọ́run ni gbangba láti ń sọ yìí èyí sọ̀rọ̀ pé wọ́n tó dé o wọ́n tó bẹ̀rẹ̀ o ẹ̀ǹkìní kan o ìmọ̀ ni ìmọ̀ ni hadith tó gbé wá náà ni hadith al-Walid ibn Muslim wal-Walid ibn Muslim kana min shuyukina rahmatullahi alayhi ọlọ́nkọ̀ bá ní fọ́nù kẹ́ bàbá lakinnahu mudallisun الوجود بالمسلم مدلس دلسه ليهمة وخاصة المحدثين منه مدلسنا الوليد بن المسلم ọlọ́n bá ní fọ́nkẹ́wà ọgbọ́n tẹ́rẹ̀gì àfáàní ọ̀pọ̀n bẹ́ẹ̀ àwọn àfáàní àdísì 99 names of Allah tí wọ́n kó wá túrú rẹ̀ kò lálàáfíà so anábì lọ́lọ́n ní orúkọ mọ́kàndínlọ́gọ́rùn but kò kákalẹ́lẹ̀ fún wa kò káfẹ́ èèyàn kan tó fi lọ́bọ́rùn so al-Walid ibn Muslim ló ka 99 pounds on ni about bí 27 sí 28 nú ẹ̀ sífà ní ó máa jẹ́ fọ́lọ́n kò ní lórúkọ fọ́lọ́n ẹni bá wá lóhun mọ̀ yàtọ̀ láàrin ìròyìn àti orúkọ kó wá kí wọ́n tún kọ́ lẹ́kọ̀ọ́ ìlìmìlẹ̀ àkídà wa ilẹ̀ tawhid yàtọ̀ wà láàrin orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ẹ alìkádàbù min sifatillah kama qala Allahu tabaraka wa ta'ala ẹ ọgọ́dìbà lọ́hù alayhim ọlọ́run níbi ọlọ́run bínú sí wọn ìyàtọ̀ wà láàrin orúkọ àti ìròyìn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàlọ́fà tí a fi kòléètì àwọn orúkọ ni àwọn afámi náà sí àwọn afámi náà sí àwọn náà sí amú àwọn 99 names of Allah mẹ́wàá ta sí sínú booklet ó dùn mí ìmọ̀ bí ọ̀rọ̀ ó débẹ̀ nínú ìbámú example ẹ̀wà fún yín but mo rò pọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ti ní ta ni òtí nínú wa ọ̀yà wo tí mi wọ́n nǹkan owó yín káwọ́lẹ̀ ń ṣiṣẹ́ ní ni ẹ sì káwọ́lẹ̀ ẹ́ àti òkè ní lásán àsán tó ti ní ẹ̀jì ni ẹ̀pọ̀ díẹ̀ ẹ̀sára yín jọ ẹ̀yin wọlé organize election ọ̀rọ̀ oníkọ̀ kìí sọ̀rọ̀ wádá náà ẹjọ́ sọ́lá ní ara yínyẹ tí gbogbo wọn bá jẹ́ àtẹ́ndì kọ́pì sí ojú ọlágbókò bọ́fẹ̀ rí látọ̀dọ̀ fáwùsí ní òwújẹ́ mi náà sọ pé kankan afun yín lásán àbúmọ̀rù àbí wọn ní òmọ̀rí gbogbo lọ ọmọ rẹ̀ pa mí gbà dáńtẹ̀ <laughs> ọlọ́run tó bá ní sí dáadáa fún gbogbo alápapọ̀ àǹfààní táwọn èèyàn ó ṣe lábẹ́ rẹ̀ ló jẹ wá lógún ju kí ni o ju kí a ní abẹ́rú kan bẹ́ẹ̀ lọ kí náà rí ń bẹ̀ ẹ́ inú ń ta tẹ̀ áfùnú ẹ̀ àti ti sàrà àtà bí ìṣe máa ń náà nìyẹn àti kọ́lọ́ ń gbàdúrà àwọn àfihàn sún náà ẹ̀ kọ́lọ́ ń gbàdúrà àwọn special lọ́tọ̀ ni pé gbogbo kan wọ́n gbé kalẹ̀ tán náà ń tàtàrà yé ọ̀rà ẹ̀yìn tá à ń sọ iye sáà ti gbọ́ ẹ̀yìn sàǹfààní látàrẹ̀ kọ́lọ́ mọ́sálásí fún wa lálùbáríkà tó pọ̀ abálò àbábọ̀ jọmọ́ níta bá débẹ̀ ni pé bàbá ń tírèèni bó la ń lò ó tí àdúrẹ́yìn fi máa ń gbà àti gbogbo ọ̀rẹ́ ẹ̀dẹ́ lọ ni tí ó sì ní ní pé à ń ṣe kí ni a mú ìkàkí nǹkan mọ́nú tí ó ń wá láǹfààní tó pọ̀ sokojú táwa gan náà lè há sórí lọ tábà dedicate àsìkò fúnra wa ẹ̀rì wípé lọ́sẹ̀ kọ̀ọ̀kan màá máa ha orúkọ mẹ́ta mẹ́ta mẹ́ta nígbà táyà bẹ́ẹ̀ rí bí oṣù mẹ́fà ni olówó ti memorize ẹ̀ tán time táyà lálẹ́ máa fi pe ọlọ́run láàmọ̀ fi bẹ́ẹ̀ lọ́run so ká ká fi wọn náà àmọ̀ fi yẹ kọ́ àwọn ọmọ wa bákan náà lẹ́yìn náà tí ọmọ ọba mọ̀ yẹn a tún gbìyànjú láti rí pé ń kọ́ wọn ní kùránì wọn ní kùránì mùsùlùmí ń kọ́kọ́ lajú sí òun náà ní tíra ọlọ́run sí alukur'an wọláì bó ti rí ni rúpa rí yẹn sí wọn ìsábà rí sí tí ò bá gbá tán pé ọmọ at least ọmọ bíi ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́ta kó máa lajú sí bíbélì lajú ẹ pé ó memorize yẹ àwọn tó bá láyé tí wọ́n ti lórí two hundred years wọ́n memorize yẹ lórí <laughs> kábíyà sọmọ ọdún mẹ́ta ṣùgbọ́n dáadáa tọ́lọ̀ sí fáwọn mùsùlùmí wàláì àwọn ọmọ ọdún márùn-ún wọ́n ń hákùrá nìkan yẹnyẹn ọmọ ọdún méje wọ́n ń hákùrá nìkan yẹnyẹn wọ́n tẹ́mú years wọ́n kékeré a parí ẹ̀ completely ọlọ́run ṣe dáadáa púpọ̀ fún wa púpọ̀ púpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n hákùrá rẹ̀ ṣe orí lágbàáyé millions ni wọ́n millions ìyá kankan jẹ wá àwọn anìkan kan mójútó àwọn wa Memory tọ́lọ̀ fún wọn dẹ̀lẹ̀ kún ẹ máa rọ̀ sí ẹ máa rọ̀ sí dáadáa ni ẹ máa rọ̀ sí kò lè kún àwọn yàtọ̀ wọn fi gba yìí wọn fi ń dá yín lójú pé gbogbo ìyá kí ìyá tọmọ ẹ bá ìyá kúránì sórí tọmọ ẹ sì dúró ti sórí láyé jàmá ẹni special package níwájú ọlọ́run ní dáadáa tọ́lọ̀ ó fẹ́yìn tẹ jó bí ẹ̀ torí pa kọ́sẹ́lẹ̀ sí akọ̀sẹ̀lẹ̀ sí kéṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé kí ó tá ń fọ ọmọ sí nìsín pé pé àwọn mò lo ọdún méjìlá wọn ní súrà kan complete sórí báyìí tó bá kọjá àwọn ìsájà náà nígbà ọmọ yìí ti parí kùránì o ọmọ yìí wò ló parí kùránì ẹjọ́ ọmọ tàn yìí ẹ̀sìn sí ẹ̀pọ̀ ńlẹ̀ káàrọ̀ gírì lọ sílẹ̀ Haúsá ẹ pẹ̀lú láti bí Nàìjíríà lọ sókè báyìí ẹ rí i pé nígbà táwọn ń sẹ̀sìn sálẹ̀ ní ìbàyìn àdóyà ìwà ká wà lè filami sáà lè kárí gíga kọ́ yìí ọmọ yìí káyọ̀ márùn-ún inú yìí ń lò ọbẹ̀ lómi nǹkan tí omi ní kiri three thousand lágbárí ọmọ ẹgbẹ́ ìgbé àbúrò àbúrò àbúrò ọmọ yín ẹmọ jìyàn kó yín roga wọ́n ti kó yín ti pẹ́ ẹ̀yìn wọn lọ́mọ tó ń gbókùnrin àdìdá nínú okòfà gbárí ká o <laughs> torí pàfọ́ àtòkọ olóòṣè kí ni kò dángájíá ní kòránì kíkà àti ká máa dùn ká máa dùn tí ò lójútú kan àwọn àwọn kí <laughs> ọlọ́nkó sànú wa ọlọ́nkó sànú wa wọláyà ní bùkátà sànú ọlọ ilé káàrọ̀ jíire torí ẹ̀ akọmọ ní kùránì agbìyànjú tó pé ọmọ wa ń kọ́ yóò mọ̀ ka kùránì tá bá fẹ́ bẹ̀rẹ̀ kùránì kíkà fọmọ wa ẹ súra àkọ́kọ́ tó yẹ kọ́mọ wa mọ̀ ká súra wo ni aláwọ̀ yẹ súratul fatiha òun náà ni súratul fatiha aya méje òun náà ni ẹ̀rì súratul fatiha àjọ kí ọmọ wa mọ̀ ká hifzan wà nutqan wa tajwidan ọmọ wa asandi ní suratul fatiha láti máa kà torí pé ìpìlẹ̀ oríire ẹ wọ́n pè ní alfatiha ìsínà kọ́lọ́n kó mọ́ sọ́lá ìsí payá dáadáa fáwọn ọmọ wa suratul fatiha ọmọ wa aka amọ̀ọ́ka nọ́mà tí ò ní kákakúkà torí pé náà ni ó fi máa kírun bó bá dàgbà tán kírun bá jọ́ràn yẹn fún náà ni ó fi máa kírun àwọn àjẹkọ́ gbé látòrí kí ni o fatiha Quran nabi kò sí irun fẹ́ni tí ó kírun tí ọ̀ka fatia tí ọmọ wa mọ fatia ká follow by kí ni o àwọn chapters tó kù àwọn chapters tó kù ẹ̀rì yóò máa mú díẹ̀ díẹ̀ yóò máa mú díẹ̀ díẹ̀ yóò máa mú díẹ̀ díẹ̀ eré ò ní pọ̀ ẹ̀rì eré ò ní pọ̀ mo ti wò ní máa wo wọn yù lẹ́yìn lẹ́tẹ̀ títì kò ní máa wo ìyá lọ́pàá níwá àwọn assignment ń bẹ wájú ẹ̀ á fi yẹn dùn dẹ́dẹ́ ń gbowó à ń kékeré tó bá máa dàgbà tó báyìí yóò dàgbà òrèrè sí wa lọ́wọ́ automatically because a ti ṣe kíni a ti gbọ̀pọ̀lọpọ̀ àsìkò ẹ̀ ní kékeré a ti fi fíìlì àwọn dáadáa kalẹ̀ fún so látàrí eléyìí bí abakọ ní ọ̀tọ́ jama takú lórí suratul fatiha a máa kọ láwọn arkanu al-iman wa arkan al-islam àwọn pílà tó gbé ìgbàgbọ́ mùsùlùmí dúró àti pílà tó gbé ìsìláàmù dúró ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà mẹ́ta bá béèrè pé orígun mélòó ní orígun ìgbàgbọ́ ẹlẹ́mìnira àfọláwíyọ́ ni alájùlá eh, zakato bẹ́ẹ̀ ni dangote ni wọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá kan bẹ́ẹ̀ nígbà mú <laughs> lọ́fẹ́ ṣe ẹ̀sáàmù ájì fún wọn pé àwọn òpó islam ni òpó islam lè wọ́n sọ bá ní àwọn láwí yọ́ ni àwọn kìíní kan ni ìyá ẹ̀ ti sọnù sọnù sọnù òpó islam àwọn èyí sọ òpó islam òpó lé kálukú kálukú wọn <laughs> òpó islam tàwa mùsùlùmí all over the world ìkankan náà وثبت ذلك في حديث فاروق لهم فاروق هذه لهم عمر بن الخطاب رضي الله عنه nígbà tí mọ̀lẹ́ká jìbìrìlù wá béèrè béèrè lọ́dọ̀ ànábì pé kí ni òpó ìsìláàmù kí ni òpó gbàgbọ́ èsì wo lànábì fi fún jìbìrìlù níjọ́ náà lọ́hùn ànábì ní òpó ìsìláàmù ẹ máa gbọ́ dáadáa o káwa náà ká fúnra wa káwa náà lè máa fi kọ́ ọmọ wa nígbà bá wà ní kékèké ẹ wọ́n ti dàgbà jù lọ èyí tó ti dàgbà náà lè ṣe kásẹ̀ ìpamọ̀ fún pé n táfà sọ́lẹ̀ kan ó yá ká fún mi kí n gbọ́ àwọn èmi ò lè ka ọkọ̀ kó bàjú fún náà èyí wọ́n bẹ́ẹ̀ ní wọn kékeré ni ọdún ká kí ni èmi ni mo jẹ́ ìyá rẹ̀ gan-an bá dáṣe sọ lẹ́ẹ̀kan mo ti sáré gbé sórí alábàṣe wọ́n wà gbé sórí ọgbọ̀n sórí òpó islam márùn náà ni ṣàádàtú an la ilaha illallah wa anna muhammadan rasulullah òpó àkọ́kọ́ nù ṣàádàtú an ilaha illallah wa anna muhammadan rasulullah òpó àkọ́kọ́ tó jókòó islam òun náà ni pé ìjẹ́rìí pé kò sẹ́ni tó yẹ a máa fi jọ́sìn fún kò sẹ́ni tó yẹ a máa jọ́sìn fún láyé àfọlọ́run Allah Muhammad sì ń takúrọ́ tàbí olùbọ́ òjíṣẹ́ ọlọ́run ni hmm, òpó kan òpó ẹlẹ́kejì wa nǹkan ọmọ ti sọ́lá òun náà ni ká máa gbèrò dúró ká máa kírun fọlọ́n òpó kejì nù wà ìtàhí àzàkà òpó ẹlẹ́kẹta òun náà ni ká máa yọ sàkà tí owó wa bá wọ́ ti yẹ tí yẹn lè yọ sàkà nù ẹ̀ àlàyé ń bọ̀ lórí yìí náà lẹ́kùnrẹ́rẹ́ yẹn yàwó ẹ̀yẹn ẹ̀gbọ́n ẹ̀yẹn àbúrò ẹ̀ mọ́ mẹ́kàn lálẹ́ ẹni ó máa yọ sàkákì ní onílọ́wọ́ tàǹkì ọ̀dà sí tẹ́lẹ̀ ìlú nígbẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ká lọ gbà pé tọ́lọ̀ bá ti lè kí ọ lẹ́nu kọ̀nà báyìí tówó ìrẹ́wà ti wọ́ ti yé níyàn yọ sàkákì ẹ̀ òróòrò tọ́lọ̀ ni wàá yọ fáwọn tí wọ́n jẹ́ tálíkà àbátó sàánú rẹ̀ oníkíwọ̀n náà sàánú ẹlòmíì tọ́wọ́ àfẹ́kọ́ lọ́n dáwọ́ àánú ẹ̀dúró rẹ̀ èló sì lọ́ọ́ yọ èló ni èló ni owó tí òkú nira báwọ̀ gangan ni fúnra rẹ̀ so látàrẹ̀ òkú ẹlẹ́kẹta ẹ ìparí àzàkà ayọ̀ sàkà òkú ẹlẹ́kẹrin jẹ̀mọ́ òun náà ni sọ́ọ́mù Ramadan ìnáà ló dojú làwọn náà dojú kọ ọlọ́mọsọ̀lá ìjà pàdé ayọ̀ ó sì mọ́sí ramadan tọdún yìí lágbàmọ́ fún wa a mọ̀ wá gba àwẹ̀ ramadan tọ́lọ̀ ń bá ní ọba wa láyé òpókè olónú jama ẹ wàrúkú nìkan kan ní sọ ayọ̀ ẹ̀kọ́ òpó ẹlẹ́karùn-ún òun náà ní kíni o ẹ wàhájul bayti liman istata'a ila zalika sabila òun náà ní ẹni tọ́lọ̀ ń bá bò láti rí tọ́nà kó lọ sí kó náà dàlájà ọ̀dà alájà kì í sàlájà fẹ́sẹ̀ rí ti o alájà tó bá seriousness lọ tó lọ sí náà tó wá darí wá sílé tálùbáríkà dùn kẹ́kẹ́kẹ́ níbi lẹ́ni bá lọ bẹ́ẹ̀ tó darí ẹ́ tó ṣe ájì ẹ̀ nọ́mà bó ti yẹ ká sí ọlọ́run ha gbogbo ẹ̀ṣẹ̀ ìdànù ádàbí ìgbà tó ṣe ìjáde lábẹ́ ìyá rẹ̀ tí ò bọ́sẹ̀ kankan wájú ọlọ́run ọlọ́run ha gbogbo ẹ̀ṣẹ̀ ìdànù so òpó karùn-ún nù òun náà ni anú nínú bìnnà ká nígbàgbọ́ sí ọlọ́run ọba allah wa malaikatihi ká nígbàgbọ́ sí àwọn màláìka ọlọ́run wa kutubihi ká nígbàgbọ́ sí àwọn ìwútọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ó di mélòó ẹ́ wa rusuli ká nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán wá sáyé ó di mélòó ẹ́ wa anúmìnà ẹ̀wọ̀n yọ́mìnà áàkiri kasi sì nígbàgbọ́ síjọ́ kan yìí ẹ́ jọ́ kẹ́kẹ́ pamá sí òun lẹ́nu jẹ́ kí òun sẹ́ǹ kankan kù láyé wọn gbogbo bí táwọn bàbá bàbá wa tí wọ́n ti lọ nì àwọn náà lọ bí àwọn arọ́mọdọ́mọ wa náà lọ bẹ̀ kò ní sẹ́gẹ̀ nìkan láyé wọn ayé gan fún ọlọ́run ó ṣe kí yóò yanjú gbogbo ẹ̀yìn ọjọ́ yẹn ni orígun lónìí yẹn ẹ wàrúkún sáàdì sáà yíwọlé ẹ̀kọ́ wa anọ́mìnà bìlẹ̀ kọ́dàrí káyìrìhì wàṣàrìhì kọlùwìhì wàmúrì lódò kọ fún ọ yàtọ̀ bàbá bídè jùlẹ̀ kan kádàrá tọ́lọ́run kọ fún kálukú ó lè gbà pé táyé ní kọ̀ọ̀kan ní láyé kíkẹ́ ìdí ìfọ̀rọ̀ wa kọ́ tiẹ̀ ẹ́ ẹnì kan sì lè kọ́ kẹ́nìkejì ọmọ kan kọ́lọ́n kó kádàrà ń tọ́ da fún wa ni so kádàrà náà là ń fi ṣàyé lórí gbogbo ẹni tó ń gbọ́ mi bẹ́ẹ̀ ń ṣe gbogbo lásìkò ó ń bẹnu kádàrà ọlọ́run bá jọ wà pọ̀ lásìkò yìí láàyè yìí lẹ́pẹ́ yìí lásìkò yìí náà tí ò bá sínú kádàrà kò ní wá sáyé ń nínú ẹ̀kọ́ wọn ó gbé lú ẹ̀pẹ́ ni kódà bọ́ bá padà gbé banana island lọ́la ọkọ̀ gbé pẹ́ yìí náà wọ́n tán àbí ọ̀tọ̀ so kádàrà kò sí rọ́dà nù bàbá ẹ̀ jama orúkọ kí lónìí jama orúkọ mara ìgò orúkọ mẹ́fà ni ìgbàgbọ́nù èyí tó jẹ́ sí Islam òun náà wà gbogbo yẹn ni ó yí àwọn ọmọ wa láti kékeré táwọn wá ń dàgbà tán wọn mọ dìfẹ́lọ́pù ẹ̀ wọn mọ dùgọ́s ibi tẹ́sán parí sí àwọn orúkọ méjèèjì tá a sọ ni orúkọ Islam àti orúkọ ìgbàgbọ́ òun tó bá ń dìfẹ́lọ́pù àwọn ni wọn mọ dìfẹ́lọ́pù spiritually ìdàgbàsókè yóò máa ṣe kéde yóò máa bá wọn lẹ́yìn náà ìlú ah, ìdàgbàsókè inú ẹ̀mí fáwọn ọmọ wa oníbùkátà sí ká máa ṣe kéde ká máa jẹ́ kí wọ́n present láwọn gathering tó jọmọ́ tẹ̀sìn ọmọ ẹlòmíì jọ wọ́n ti bí kò mọ̀ pé gathering kan bẹ tó jọmọ́ tọ́lọ́run tó yẹ kó mọ attend eléyìí lọ falẹ̀ kò mọ̀ sí ilé mọ̀ sí sóde á sí kan náà ni ẹnu òfìfo sì rí ẹ̀yin ò balẹ̀ ní èdú yẹ̀mùyẹ̀mù àti kárí nǹkan dà sílẹ̀ tọmọ yìí ò bá ti lè lo táìmù ẹ̀ fún tó da automatically èso máa channel ọ̀nà burúkú fún nígbà because awa afilole afilole nígbà tí wọ́n feel pé òun dá wà yẹn ni takoso wọn máa za aliwáṣẹ́tù so a ti ń lọlẹ̀ tó bá ti fi ń lọlẹ̀ ní gbogbo pé àwọn èkùsọ̀ àwọn ìdánrọ̀jú wọn ni abákan lọ yóò bá wọn ti ń rọjú wọn lọ abáwọn ti ń jalè abáwọn lọ anything tí ọmọ ìdí nìyẹn kan wà pọ́ńdúkú kó mọ́ ní nǹkan kan ti ń ṣe torí ẹ̀ ló gbọ́dọ̀ wá opportunity kẹ channeling tó dáa fún kó mọ lásìkò ẹ̀ fún kó mọ lásìkò ẹ̀ fún kó mọ lásìkò ẹ̀ fún tọ́ra jẹ̀bọ̀ dáadáa yẹn ń padà bọ̀ wá bá ń padà bọ̀ wá bẹ́yìn náà ní ti dáadáa sùmọ́tẹ́ ẹ̀ bá rí ọ̀nà channel fọmọ yín lọ́nà tí ó mọ gbàdàgbà tó dáa yóò gbà tí yóò dáa ìtí yóò sì dá ni ó pọ̀ nàìjíríà ju nǹkan dára tí wọ́n tó fẹ́ ba yí ọmọ wa jẹ́ pọ̀ jọ tí wọ́n fẹ́ tún sí lọ àwọn mẹ́rin ni wọ́n fẹ́ tún sí. so látàrí àmọ́ jẹ́ kí wọ́n àtẹ́ndì àwọn jòkó ẹ̀sìn bọ̀t wọ́n lẹ́ni tí ó dàpọ̀ fún iṣẹ́ tọrọ ẹ̀ lákọ́wù ẹ́ tọrọ ẹ̀ lákọ́wù àwọn adájọ́ òbí sáwà gan ráyè fún ẹ̀sìn wa àyíráyè tiwa ni òjẹ́ ọmọ tiwa náà ráyè ẹ̀rì àyíní kọ̀ǹsáìn fẹ́ sìn wa ni ògbé kan ọmọ wa náà ní kọ̀ǹsáìn fẹ́ sìn gbogbo adìpé àwọn ọmọ bímọ tán báwọn bá tiẹ̀ láyà yakuya táwọn ọmọ tí wọ́n máa dàgbà <laughs> dọ́gbù yakuya tiwa làwọn máa yà iná ní sì ń ṣẹlẹ̀ presently confam wọn nínà ẹ ìyá tó yẹ pé at least wákàtí márùn tiẹ̀ tipátipá yẹn fi ń pé bóyá bíi méjì lójúmọ́ àbí mẹ́ta ní gbà míì ẹ̀rí sẹ́yìn ẹni ó máa sọ fọ́mọ pé tọmọ gbọdọ̀ pé ókè kò rí sọ fọ́mọ pé tọmọ gbọdọ̀ pé ìsìn ọmọ òtí ẹ̀ ní kankan tiẹ̀ sẹ́yìn àti ẹ̀ ní wákàtí mẹ́ta ní wákàtí méjì nígbà tọmọ ó dàgbà tán òkú kàrárá ń tiẹ̀ wọ́n lẹ́ni alájọ bàbá tí jù ànímọ̀ pé sáyìn bẹ́ẹ̀ lára ẹ̀ tó bá ṣe báyé ọmọ jẹ́ pọ̀ rẹpẹtẹ à ń sọ yìí níbàámu sí tòbí lọ́kùnrin àti lóbìnrin láti lè nídàgbàsókè inú ẹ̀mí fáwọn ọmọ wa ó wà very very important torí pé òní ó sọ oríire wọn níjọ́ gbéra kìyàmá ayéta mẹ́mbẹ́ yìí gan òun náà ló máa sọ òun ló máa determine ẹ̀ ìsàlíkà ní rọ̀bí fi alàlẹ́ àkìlẹ́ àmì àmì ìdá àtúrẹ́ ni wọn lórí ìwà tó dáa ara eh, spiritual development nìyẹn kátírì ni wọn lórí ìwà tó dáa mọ alkọrí bi wọlbàáyìn ẹ wìfẹ́ ẹni tó jìnà sí wa ni àbẹ́ni tó súnmọ́ wa that is kátírì ni wọn kàn ṣe dáadáa sẹ́ni tó súnmọ́ wa àbẹ́ni tó jìnà sí wa ni àmọ́ asọ̀díkì wọ́n àdó kátírì ni wọn kàn ṣe dáadáa sọ̀rọ̀ ẹ wa kàn tó ṣe dáadáa fọ́ta wa gan pẹ̀lú gbogbo yẹn ṣe tírínì yóò bá o tírínì yóò bá ní gbogbo ọlọ́run bá ti fọ́tẹ́ ẹni hàn ní kò síbi tí náà láì mọ̀ pé ibi náà sẹ́yìn bẹ̀rẹ̀ nínú kéèyàn ó sọ̀tà á ah, yorùbá ń dìtẹ̀ ẹ̀rìn náà ní ẹ̀rìn náà ní ń bá wa lọ́nà lọ́bàá wa dìtẹ̀ wà ní dìtẹ̀ yìí tọ́lọ́wọ́ bá lọ́wọ́ sí tàn pé ìkan bẹ tọ́lọ́wọ́ fọwọ́ sí yìí <laughs> tọ́lọ́wọ́ fọwọ́ sí ni á ah, yorùbá gba excellence nù. so training Islam bẹ́ẹ̀ bá jọ́ta wa gan ọ̀nà tá a tún lè gbà ṣe dáadáa sí Islam tó kọ́ wa yes táwọn ó géènì kódà fún òbá tiẹ̀ géènì àwọn tó géènì lára ẹ̀ ẹ̀rì bákan náà a mọ̀ wá sí kí ni o àmọ́ àtúrò ni wọ́n lórí àwọn ìwà tó dáa kàtídìkì bí kàtírí ni wọ́n lórí òdodo kàtírí ni wọ́n lórí òdodo pé wọ́n máa parọ́ ẹ̀rì yọ ọmọ mi máa parọ́ máa sọ òdodo máa sọ òdodo máa sọ kò sí ni bó pẹ́ bóyá òdodo wá gbé e tọ́ máa ń parọ́ ìlọ́ asán mọ́lẹ̀ ẹ̀ asọ́dà kúrẹ̀ tẹnu agbani ayé jama alẹ́bí wà di dùnkọ́ irọ́ ń sì ní ìdàkejì òdodo òdodo náà ní ìdàkejì irọ́ kàtírí ni àmọ́ wa kọ́ máa sí kí ni kọ́ máa sọ òdodo wọ́n parọ́ ìlẹ́ ọmọ mi òtọ́lẹ́ni mọ́ ìyá ìyá wa ti kọ́ wa níjọ́ níjọ́ ni pé yọ jamu eric yóò sì jamu náà ni kọ́nfàmù fẹ́ àbúrò máa parọ́ fún yóò mú kìíní kan yóò sì láburú tó pọ̀ so máa sọ dúdú máa sọ dúdú irú yẹn lànà bí sọ fún abukari alifari kódà mọ́ bá kún ẹwẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́bi ni máa sọ dúdú eric ṣùgbọ́n ìyá náà nǹkan bí ó ti bẹ̀rẹ̀ nu wọ́n bá kan lẹ́kùn kẹ́kẹ́kẹ́kẹ́ lọ́wọ́ ẹni tó wà lẹ́nu ọ̀nà nì ẹ̀rì sọ fún pé ìsínlé ibi tí ọkọ̀ bẹ̀rẹ̀ ni ọmọ yẹn ò ní ọ̀nà dandan lára àwọn òbí náà láti ní wọn sílẹ̀ fakanlẹ̀kùn ọ̀sọ́ fún ìsínlẹ̀ ọmọkọ̀ ọmọ wo pé ẹ̀sìn orí ẹ̀sìn wà nílé ẹ̀sìn olówó psychology kìíní kọ́ máa bọ́mọ yẹn ná ó fẹ́ bẹ̀rẹ̀ training ẹ̀rì ọmọ tí training wọn bá ti dùn lára dáadáa yóò ní màmá mi ní kí n sọ pé òun ò sí ilé o ṣùgbọ́n wà ní ilé o wọ́n bẹ̀ mú inú rẹ̀ ha láhìláha ìlàlá ẹ ò gbọmọ yẹrọ kúrò central bank nàìjíríà yìí <laughs> tó bá padà déwájú ìyá rẹ̀ sọ̀rọ̀ bí yàrá gbé òkè báyìí tó tó láǹdì báyìí agbófin mi fún ìwọ náà jẹ bí máa gbọ ìwọ ti sùn ẹgbẹ ìwọ báyìí orí ti burú ni ọgbẹ ọmọ yìí ló mọ̀ wípé ọ̀ràn wo mo dá kí ló lé ẹ̀mí kí la gbé kí la jù kí ló lé tóbi pé ni wàhálà báyìí àwọn afọmọ ni a training training tó lé bí ó sì wá gba for several times nìyẹn nígbò bá wá gba dáadáa tán kódà nígbà méjì yẹ ọba ara ń tẹ́ gan tó bá rí bẹ́ni bí ìyá rẹ̀ ò fẹ́ rí ni kókókókó àwọn rẹ̀ ń gọ́ kò sí lé ah, ó ti gba tírénì ọmọ ti ó ti freedom ó ti gúrù ọ̀sẹ̀ kò sí lé nígbò ní ìwádìí ah ó pẹ́ o ó máa pẹ́ o mo tó lọ jìnnà gan o yàtí ìlànà yàrá ni ah ẹ̀ ń ba tara yín jẹ ni ẹ̀ adìyẹ yín tó yàgbé sísàsùn ó ń ba sàárè yàrá yín jẹ ẹ múra sí ẹ ṣeun ẹ ṣeun bọ̀ tó báyìí tó tàwa mùsùlùmí ni o àwọn ètò ìní ọmọ bá in fact anabi sọlọ lọrọ sọlá ó lẹ́ni bọ́dì tó bá jẹ́ ìyá àbójúbì tó wá pe ọmọ rẹ̀ pé wá kí n fún ẹ ní nǹkan ó wá sọ wọ́n báyìí sọmọ sẹ́wọ̀n fún ọmọ kéékèèké àdámọ́ wọn ni pé wọ́n sáré wá báyàn ọkùnrin mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ àbí nǹkan òsì bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ tó gba aláwọ̀ báyìí tí ò wá sí nǹkan kan ah, ànábì lórí ẹni bẹ́ẹ̀ dáràn òbí gangan fúnra rẹ̀ because indirect ẹ̀ ń ṣe ní ọmọ yẹn fúnrọ́ ni nígbà tí kọ́ yẹn òun náà ṣe ẹ̀ fún yẹn sotori atire ni ọmọ wa fún ìwà tó da ẹ̀rì inú ẹ̀ náà ni aláàdúlú déédéé máa dá àgbóni wọ́n jẹ́ wọn a fi déédéé a fi tire ni ọmọ wa against kan máa ṣàbòsí fáwọn èèyàn ká eléyìí ọ̀dà eléyìí da eléyìí ní déédéé eléyìí òsì déédéé nílẹ̀ Yorùbá sì ni àwọn èsì wọ́n dàwọn bàbá wa tí wọ́n lọ́gbọ́n wọn fi kọ́ wa àwọn tẹ́sìn bá ń bẹ lára wọn ìsìláàmù ti ń bẹ lára wọn nìkan ló tún lè jẹun géènì eléyìí ó gba two years lọ́wọ́ eléyìí yorùbá lè ní sọ fún yín typical yorùbá eléyìí ó gba three years lọ́wọ́ eléyìí gbogbo wọn bíi mẹ́ta sí mẹ́rin wọ́n jọ wá ń jẹun papọ̀ ìdáwà gbọ́njú bá nílẹ̀ káàárọ̀ ògiri ìzọ ní ìdílé kálukú bọ̀ tó ṣe rí lọ́dọ̀ sí náà nìyẹn wọ́n jẹ́ atanra wa jẹ ní ten years ẹran tí ó gbà yóò ju ẹrin ní gíní ẹrin ní seven years lọ ní five years ẹran tí ẹ̀ ní ó tún kéré sí ti yẹn àbí ọmọ rẹ̀ ní àfà mọ́sí tírénì gbogbo wa ń gbà kékeré nù tírénì tí ọ̀dà ni kí ló sọ fún yìí pé ẹran tí ní ten years ń jẹ ẹni seven years ò ní jẹ́ ẹ̀ lágbèsí láyà alábìbí ẹ̀ ṣe déédéé láàrin àwọn ọmọ yìí ìpele abosú oníkẹ́ ẹ̀ mọ́ gbẹ́ran kọ̀ǹdù sí wájú ọlọ́dún mẹ́wàá ẹ̀ gé kékeré síwájú oníkiri ìpele abosú ni ẹgbẹ́ran kan náà fún wọn the same size ìjọba fẹ́ máa kílèmù pé mo ju eléyìí lọ ẹ̀hẹ́ kó lọ fi ọjọ́ orí ẹ̀ kó lọ fi pọn mi wá yes ìbọn òun ti strong ojú ọkùnrin ẹgbẹ́ ni kó mọ sí kẹ́ran tẹ́ẹ̀bà fún wọn ní nǹkan ẹ̀ fún wọn ní equally déédéé ni sáwọn Yorùbá ń sèyìn ìsìláàmù ah, mọ̀ kọ́ wa ní tó púpọ̀ ìsìláàmù kọ́ wa ní tó dáa seniority burúkú tí ò mú déédéé dání bá a sì mọ̀ ń lò ní bá a bá ń bọ̀ lọ́nà oko níjọ́ nítorí iye gbà lọ́wọ́ mi kò lè ju ọdún méjì náà lọ ìmí ọlọ́dún méjì àbọ̀ ìmí ọlọ́dún mẹ́ta gbogbo ẹrù tá a bá wá rù tó yẹ káà yókù náà pín kíkálukú jọ pín àwọn àdílé rí ọmọ kékeré àwọn àdílé lórí èrú ẹ̀ làwọn ẹ̀yà wa náà máa ń ṣe fún ìyàwó tí wọ́n bá fẹ́ láàkì nílé tí wọ́n ń sọ olóró ogún olóró ogójì olóró ọgọ́ta olóró ogún wàhálà ìyàwó tó bá láti dojú ìyàwó kékeré tọ́bájọ wa lọ sóde gbogbo gbà sanwó gbogbo orowóró wòsíwòsì ya káńtà mi lèbi táàlẹ́ pa ah wọ́n lè lọ́kọ́ mọ́ lọ́kọ́ tani wàhálà bí ṣe máa ń rí kí ló fà àìsí déédéé náà ni gbogbo orúkọ máa ń ní Islam àti tírónì wa láti pilẹ̀ pé kò yẹ kó lè rí bẹ́ẹ̀ babájọ lọ sóde kí kálukú gbẹ́rù ẹ̀ ni ìyálé gbẹ́rù ẹ̀ ìyàwó gbẹ́rù ẹ̀ kìnìkan gbẹ́rù ẹ̀ kálukú gbẹ́rù ẹ̀ tí èèyàn bá wá ní ah, mami ẹgbẹ́ tọ́dọ̀ yín wa kẹ́ àṣìṣe ó pọn ilé nìyẹn sókè bàǹkì wọ́n lọ́ọ́ fẹ́ lo sí ní ọ́rísì Islam a kọ́ ọmọ wa a máa fi ń rí wọn a máa fi ń rí wọn أريناني حب الهورية الذي ماذا ضد ماذا الموضوع والإسلال قتل ودادا قتل يا موا كما دا كما زي eh gọ̀lúgọ̀lúgọ̀lúgọ̀lúgọ̀ ìgbọ̀ ìgbọ̀ ìgbọ̀ ìkẹ̀ láwọn èèyàn kátírò ni wọn pẹ̀lú kan náà wà self-independent kan lè dásáyé wọn kan ní freedom ká má tiri ni wọ́n tiri ni wọ́n tẹ̀lé yẹn gọ̀lúgọ̀lúgọ̀lúgọ̀lú máa ń ṣe sọ ìyẹn ní ìwọ̀n mi ìyẹn ṣe gbèrò ní ọmọ báyìí tọ́ba fẹ́ tọ́yàn ni wá tọ́yàn ni naturally not that pé ẹnìkan ni ó sọ fún wọn pé tí ògbẹ́ ni wọ́n ọ̀dẹ̀ ni wọ́n wọ́n sì kíní kan no ọlọ́run já bọ́dẹ̀ lọ́mọ. abdullahi abdul subayi inú ọmọ tí wọ́n kọ́ bí ìlú Madina ńgbà táwọn ẹbí ìlú Madina táwọn mùsùlùmí kọ́ bí asmaru ni ìyá rẹ̀ jama láyé umaru ńgbà tí umaru jẹ president fún àwọn mùsùlùmí kékeré ni gbogbo wọn wà tí ò tó àwọn kéèké wọn wá jókòó sí gbangba wọn jọ wá ń ṣeré wọn jọ ń ṣeré pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ̀sán pé Umaru ní ìbẹ̀rù lára púpọ̀ lágbàlagbà gan bó bá wọn pé Umaru ń bọ̀ báyìí yóò tó jòkó jòkó bọ́n ọmọ kéèké yẹn ti wà láàrin títí inú yẹpẹ̀ tí wọ́n ń ṣeré lọ́ba rí pé Umaru ń bọ̀ gbogbo yòókù bá fọ́n dágbé wọ́n ṣeré sí i kérédédé wọ́n ní Abdullahi bin Zubair òun kà dúró sáàrin títí pàǹtí ẹni ẹ̀rí wọ́n ní Umaru wá súnmọ́ pé kí ló dé nígbà tí àwọn yòókù rẹ̀ ń sá tí wọ́n fẹ́rẹ́gẹ tí wọ́n fẹ́rẹ́gẹ mo dáràn ni kí ni mo ṣe fún yín <laughs> àwọn márùn wọn mọ́ gidi ni àwọn tí onígbà kí ìyàgá tẹ́rí wọn bá ń tẹ̀kútẹ̀ tó bá fẹ́ rẹ̀sẹ̀tì wọn rẹ̀sẹ̀tì wọn lọ́dà fẹ́ mọ̀ mú wọn mógún ẹ̀mú wọn ṣẹ́gbẹ̀ akọ wọn ní kọ kọ́sàpínlẹ̀ fáwọn èèyàn but akọ at the same time akọ wọn ní kọ káwọn èèyàn mọ̀ mú wọn ní ṣọ́gbẹ̀ kán mọ̀ mú wọn lágọ̀ àní ìwọ̀n nílé tọlọ́fọ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan di akin ọmọ jama ẹ̀rù wal jawd wal karam alẹ́gidí dùmáta albókèlè wọ́ṣọ́ kan mọ bí èèyàn ṣe ń lawọ́ bí èèyàn ṣe fún èèyàn ní nǹkan torí ọ̀tá bá fẹ́ fún aládùúgbò wa ní nǹkan gan á pèfà ká gbé fún wọn kàn lọ gbé fún yàn ìyá alágbájá lòun ní máa gírí ìyá gbà lọ fún ìyá alágbájá wọn àti máa tara rẹ̀ kọ pé ìyẹn máa mú nínú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ without kí o eh? competition that is ayẹ àti pé competition yes wípé tọ̀ nígbà mo fún òun náà fi yìí fún mi o hmm, bẹ́ẹ̀ kọ́ mo fún torí tọ́lọ́hùn tàbá fẹ́ fáwọn èèyàn ní nǹkan a mọ̀ fún ọmọ wa ẹlọ fún ẹlọ fún àwọn náà ti mọ̀ mọ̀ wípé èèyàn mọ̀ sí bẹ́ẹ̀ ń gbèsè ayé èèyàn pé èèyàn mọ̀ ń lawọ́ ni èèyàn láhun ó sì ṣẹ̀ṣọ́ dọ̀la gbẹ́já ni ó tún lè ṣẹ̀ṣọ́ dọ̀la kátẹ́jì bó bá dọ̀la báwa ti lo láìf láwọn ìgbà tá à ń gbé ìlú òkè ń bọ̀ nu agun tán tí kòkó kun báyìí dàtí odó yóò kun báyìí a sì ní ní ọbẹ̀ kan lé báyìí àwọn ìyàwó wa gbé di báàfù fún wa pé àbí pípé bí abọ́ bóò tó tóbi pé ẹ lọ gbọbẹ̀ lọ́dọ̀ lágbájá àwọn náà ti ṣe ìpápá àtẹ̀gúsí tó ti kún tó ti fẹ́ kún gbòròdó mu <laughs> àwọn náà bù fún wa ń bù fún wa àti kíni àti olú wọn ti ṣe gbogbo ẹ̀ pọ̀ alọ́gba lọ́dọ̀ wọn láì jẹun kò sí wàhálà ìjọ tó bẹ̀ bá sáfẹ́ lọ́dọ̀ tí náà àná wàá gbà lọ́dọ̀ wa bí láti ṣe ń lọ pẹ̀lú ìdùnnú àtayọ ni sáré rú ẹ̀sìn mọ́lé ni ẹ sọ àtúnyìn àwọn ọmọ wa kan jẹ ẹni tó ṣe kíni o ẹni tó lawọ́ tí wọn ò ní jẹ́ ahun bákan náà wa iltimasi al-ma'zara a sì tírénì wọn kán máa ṣe kíni o kán máa tọrọ apology tí wọ́n bá ṣe mistake ọ̀pọ̀lọpọ̀ gọ̀ lẹ́kùn tá mbẹ́mbẹ́ yìí ní agọ̀ tó fara tó dojú ọ̀gán pẹ̀lú ẹni yóò tẹ ọmọ rẹ̀ báyìí àti lè sọ sọ́rí yóò sì wúwo fún lack of kíni o home training àìlẹ́kọ̀ọ́ nílòfà kódà kó jẹ́ gbẹ̀rẹ̀ lọ tẹ̀mọ́lẹ̀ láti apologize á fi gbogbo yẹn kọ́ wọn sọ́rọ̀ yẹn mọ́ bínú wọ́n ní ajọ̀bí mọ́mọ́ wọ́n ní kó gunjà lóyún kápá sọ pé nípa ṣe ẹgbẹ́ ìyá rẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ ẹ̀yìn èsì gbóná yóò gbà àgbàlagbà ní báyìí yóò tún máa bá tiẹ̀ lọ. àwọn lè rí burúkú dé rẹ̀ yìí àwọn lè rí burúkú dé rẹ̀ yìí tó sì gbà kábí pé ayé má bínú ìdí mo sì yẹ sẹ́ni yẹn yóò fírì inú gbèsè ayé wàhálà tí ó mọ fèsì láyé òní pọ̀ àfihàn náà kọ́mọ náà ló fi dórí ọ̀rọ̀ ìsìn àwọn àdàgbà mọ́sẹ̀ yìí bá wí anítẹ́ǹsẹ̀ yìí dídí àmì àdàdálẹ̀ ni ìtẹ́ǹsẹ̀ yìí ọba mu kìnní kan mìíràn agídí yìí náà ni kò sí lẹ́nu mi ò nígbà yóò sọ náà ni yóò ṣe. ẹ wọ́n sì ọ̀tọ̀ láti kékeré ni tán bá tọ́ ẹ dáadáa ọba mọ̀ pé béèyàn bá ti ẹ̀rọ èèyàn máa mọ̀ pé lóòlù àbá ló lè jáde sí gbangba pé ah, èyí tí mo sọ ń jọ sí ọ̀rọ̀ tí ọ̀dà ni ọlọ́nkọ yá fi wá èyí tí mo ṣe mistake ni o lóòlù àbá ló lè ṣe àwọn tá a sì kó yàn lé lọ́wọ́ pé kán bá wa tírénì wọn náà sí tírénì gidi wa nù kí ni bẹ́ẹ̀ ni pé èèyàn ṣe mistake وثبت في سنن الإمام أبي عيسى الترمذي رحمة الله عليه أن النبي قال كل بني آدم قطاعون وخير القطاعين شنو التوابون gbogbo ọmọ nìyàn ló máa ń ní ẹ̀rọ tó máa ń ṣe ṣùgbọ́n tó dáa jù lẹ́ni tó máa ń ṣe ẹ̀rọ lẹ́ni tó ṣe ẹ̀rọ tán tó dẹ̀ apologize pé ní tí mo ṣe yóò wà òkè very simple ṣẹ́ni ó lo life tó rọrùn bí ṣe ayé á rọrùn wọ́n bá ní òkú wàhálà àwọn èèyàn léyà máa ṣẹ̀ṣẹ̀ ní rọrùn tó wọ̀rùn jóhu bilimọ̀lá àmọ́tí alamna fi hàn tí ní ọmọ kó mọ̀ pé ah, mistake ilé yìí ni mo ní kì í ṣe lágbájá báyìí ẹni mi ò fi ẹ̀rọ tán yóò sì mọ̀ parọ́ mẹ́lú mi ẹni tá ń sókè ní alágbájá ah, ló ṣe step burúkú mi tó nìyí ó pọ̀ láàrin ọmọ kéèké náà wọ́n ní mo ń fa ọkọ̀ àtúrí ni wọn kí wọ́n máa tújú ká sáwọn èèyàn yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tújú ká sáwọn èèyàn kí nǹkan ọmọ kékeré ni tújú ká ságbàlagbà wọ́n máa fajúro fajúro fajúro fajúro àtúrí ni wọn kí wọ́n máa rọ̀ ní ọ̀rọ̀ fáwọn èèyàn ẹ̀rí fọ́nù tó gbọ́gbọ́ wọn ni àbẹ́rẹ́ tó jù wọn lọ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní oríṣiríṣi ń bẹ láwùjọ wa lórí náà mọ́tọ́ ti yẹ̀yàkuyà látara àìsíkíní ọ̀làkọ̀kún tírénì àìsí ẹ̀kọ́ ló pẹ̀lú àbágbàlagbà sọ̀rọ̀ ju àjọ àbáyìí èyí ò pé lọ́mọ tó yẹ pé àkọ́bí ẹni yẹn tó bí ìyá rẹ̀ wọ́n sọ̀rọ̀ jù à ẹ kàn rò pé gbogbo ẹ̀ náà ó kàn lọ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ òun ìyá rẹ̀ jẹ́ ni ṣùgbọ́n ìyẹn ni ò gbọ́dọ̀ sáwọn ọmọ wa fún wọn training ṣùgbọ́n <laughs> kì í sọmọ tó ti gba tí wọn tó ti gba sẹkẹndẹrì tó ti gbàgbàkúgbà pé tí ń rí ìyá rẹ̀ bí bàbá rẹ̀ tí ń rí bàbá rẹ̀ bí ìyá rẹ̀ tí ń rí training bí ọ̀kadà ìrẹ̀wá ní òní bú ọgbẹ́ ìyá láyà rẹ̀ Ọrụ débẹ̀ ni ọ̀rọ̀ padà máa débẹ̀ lọ́jọ́ wájú inṣàlá ní ọ̀nà tá a gba tírénì àwọn ọmọ wa ẹ à ń sọ̀rọ̀ spiritual aspect ọ̀rọ̀ ìdàgbàsókè ẹ̀mí náà máa ti ya ọmọ gidi tá a sọ pé ní jẹ́ èèyàn lára èèyàn aspect spiritual yẹn náà ìdàgbàsókè inú ẹ̀mí náà ní bí bá ti kúrò lára ọmọ ẹ̀dọ́ nìyẹn kò sí yàtọ̀ láàrin ò ní nídàgbàsókè inú ẹ̀mí díẹ̀ inú ẹ̀ òun náà ní tí a kà fúnra wa ní àsìkò yìí wọ́n ló kù ìṣẹ́jú méjì kò sí ìṣẹ́jú méjì náà ọjọ́ ti lọ ẹja dúró sí yìí ní àṣálẹ́ yìí insha ọlọ́run bá tún kádàrá gbà mí tí ọlọ́run bá tún fún wa láǹfààní á tún mọ lọ́jọ́ mi ọjọ́ rèé tá a gbọ́ wúlò fún wa àwọn tá a sọ àtàwọn tí a gbọ́ wasallallahu وسلم